الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، نجي ترى مصطلح الحديث في أنكارلو تفسير مصطلح الحديث في دكتور محمود الصحان رحمه الله أتدي بمباحث الحديث الضعيف أي في كاديان بين last week أتي حديث الترمذي من طريق حكيم الأفرم أفشي إجزامبو أكسرون باي سويتي أكي بيرلوني ني حكم رواياته أي حكم رواية الحديث الضعيف نعم قال المؤلف رحمه الله تعالى

والثاني ألا تكون في بيان الأحكام الشرعية مما يتعلق بالحلال والحرام يعني تجوز روايتها في مثل المواعظ والترجيب والترهيب والقصص والقصص وما أشبه ذلك ومما روي عنه تفاؤل في روايتها سفيان الثوري وعبد الرحمن بن مهدي وأحمد بن حنبل وينبغي التنبه إلى أنك إذا رويتها من غير إسناد فلا تقل فيها قال رسول الله صلى الله عليه وسلم كذا وإنما تقول روي عن رسول الله صلى الله عليه وسلم كذا أو بلغنا عنه كذا وما أشبه ذلك لئلا تجزم بنسبة ذلك الحديث للرسول وأنت تعرف ضعفه. صح. نعم. آه لأن لا الحديث ضعيف afẹ́sọ̀pá fọ́kùnmọ̀ rìwáyà tẹ̀. ìdájọ́ ká ṣe rìwáyà ká gbàrú hadith bàáyé fún wa. ẹ jọ ká fi gbọ́ fún ìyẹ dáadáa. tá a bá sọ pé abdu'aif gẹ́gbà tí ń bá bọ̀ wá ó ní máàna nà áà ó ní máàna nǹkọ́ máàna ìtumọ̀ tó wà general ìtumọ̀ tó yẹ kó fún wa ìtumọ̀ tó wà jẹ́nẹ́rà ní pé gbogbo àdísí tí o bá ti wà sọ̀hí tí èsì ṣe hasan ní kápẹ́ ní báyìí irrespective of the type báyìí tó jẹ́ ìrànlọ́yẹ gbọ́n mi ẹ pa sọ nígbà táwọn àtàmù báyìí so ní ìsìn rẹ̀ bíi sàmọ́ sọ pé mọ̀ọ́dọ́ òun náà báyìí fún náà lápẹ̀ hmm? ìtumọ̀ kan tọ́ hmm? ó tún wá fún man and that is márùn ká sọ pé àdéhìsì tó ṣe pé ó jẹ́ dọ̀yìn àmọ́ tí kìí ṣe bí mọ̀ọ́dọ́ dàdí ká pé ibi tí dọ̀yìn ti bẹ̀rẹ̀ ẹ́ ibi tí dọ̀yìn fún parí sí nínú mọ̀ọ́dọ́ hàn pé ẹni àdéhìsì tó bá ti kó lẹ́bù hasan wálẹ̀ dọ̀yìn fún láńpẹ́ tọ tabawo lọ́wọ́ bẹ̀rẹ̀ nígbà yìí dọ̀yìn fún láńpẹ́ tabawo lọ́wọ́ parí so tabawo mánà àm mọ̀ọ́dọ́ kò sínú ìtumọ̀ dọ̀yìn gbàdí àdí ìtàpàrọ̀ ẹ̀ máa nàbì náà arọ̀fẹ́ tọ́bọ̀jọ́ àdí ìgbọ́nà dọ̀ọ́yìnkù ní sẹ́mọ̀túnmọ̀ dọ̀ọ́yìnkù ní wípé láyàfẹ́ kò lálàáfíà but ó tún wá kú lẹ́kùn pé nǹkan ò lálàáfíà wọ́n jura wọn lọ so èyí tá à ń sọ bí i nísìn ni dọ̀ọ́yìnkù èyí tí kì í ṣe mọ̀ọ́dọ́ dọ̀ọ́yìnkù ìdìmára nǹkan hmm? ìmọ̀lẹ́fẹ́ gbọ́ nísìn tádìsì bá ti ṣe ẹ̀rẹ́ definition ta fún bọ̀ìf nígbàtà fẹ́ sọ olùgbé ìsìláhà ní máàlàm yẹjùmá sí pátàlì hasan àbí pátàlì hasan bí sáàtì ṣáàtì ní ṣòro tẹ̀ gbogbo mọ́jẹ̀mú tí máa ń pè ní àdìsì hasan ẹni àdìsì tí ò bá ti kó jọ kí ni hasan bí àtọ̀ ní òun ni pé kí pátó dọ̀tí tamamu dọ́pt fún tọ́hí ṣífàtù dọ́pt fún hasan so anytime tí dọ́pt yẹn bá tó fi ra below dédé àdísì hasan kò ti bọ́ sí dọ̀í látọ̀ pé láti fi hasan fi ṣe standard pé anything tí mọ́ jẹ́ mo hasan ò bá ti pé bẹ́ẹ̀ dọ̀í fún irú dọ̀í fún eléyìí níbi bẹ̀rẹ̀ yẹn ní ta fẹ́ sọ́n padà dọ̀í fún náà wà ní ìpele yẹ bó ti pé tọ́hí náà ní ìpele so tá a bá ń sọ dọ̀í fún papọ̀ nísìmọ̀ ọdún òkú sínú ẹ̀ bìkọ́tù wọn náà sáà ní gbọ́dọ̀ hasan ẹ̀hẹ́n ṣùgbọ́n ibi ìta ń sọ ní ti ta àkọ́kọ́ múlá lákọ̀ọ́kọ́ alimọ́bàtù awàta sọ pé tọ̀ ìfùgbọ́ ìfù èyí tó ṣe pé èyí tí kò ní gbọ́dọ̀ hasan tó gbé yára ìfipápò dókítà wíyẹn ní dókítà yẹn kọjá fífà ọ̀pẹ̀rẹ̀ kan jáwálẹ̀ so al'adna al'adul adna ìbẹ̀rẹ̀ dọ̀ ìfù ni definition tá a kọ́ sọ yẹn àsọ̀bi tí dọ̀ dàtí sí ìtàlẹ́sọ̀gbọ́n náà fi gbogbo àdéhùn mọ̀ọ́dọ́ àbí gbogbo àdéhùn mọ̀ọ́dọ́ òun náà ní kí ni dọ̀ọ́ìf bátìrì ok gbogbo àdéhùn mọ̀ọ́dọ́ òun ni dọ̀ọ́ìf àmọ́ kì í ṣe wo dọ̀ọ́ìf ní mọ̀ọ́dọ́ agẹ́tẹ̀ eh, bá gbogbo àdéhùn mọ̀ọ́dọ́ ọ̀nà lálẹ́ ọ̀fẹ́ dọ̀ẹ́fù ni àmọ́ kìí ṣe gbogbo dọ̀ẹ́fù òní mọ̀ọ́dọ́ kìí ṣe gbogbo dọ̀ẹ́fù ni màtúrò hmm? kìí ṣe gbogbo dọ̀ẹ́fù òní màtúrò kìí ṣe gbogbo dọ̀ẹ́fù ni wáhì kìí ṣe gbogbo dọ̀ẹ́fù ni sáà so dọ̀ẹ́fù ọwọ́ bẹ̀rẹ̀ sáfùsá ah, ó kéré ju eléyìí sáà lè pè é ní hasan òun ni ìwé tá à ń sọ nísìnyí ṣẹgbọ́n mi yé bọ́sọ̀ pé bàbá kà ti ń sọ bá a ti máa ń ṣọ́ọ̀tì rẹ̀ náà ni pé generally a máa fẹ́ pé gbogbo àdìsí sí méjì ni sọ̀hí àti dọ̀ìf tọ́bádákọ̀ sọ̀hí bá ń hasan ó kò sílẹ̀ tọ́bẹ́ni pé tọ́bádákọ̀ dọ̀ìf mọ̀ bí ó kò sílẹ̀ èyí ò lè dá àwọn sọ láàrin ara wa ara dọ̀ìf ni ẹ̀wọ̀n mi dọ̀ìf ni pé láyọ̀ fẹ́ kí n má gbọ́lé má sọ lẹ́bù bó ṣe pé kárọ̀tì dọ̀ìbù ni ọ̀ṣùgbọ́n dọ̀ìbù náà ṣe ni ó ju ra wọn lọ nípa ní ìná ṣe ju ra wọn lọ. èyí àdéhùn bá wá dé dọ̀ìbù tí kì í ṣe pé bóyá torí pé kò síríọ̀sì jù délẹ̀ fún mọ̀lú kò síríọ̀sì jù délẹ̀ fún mọ̀tòrò kò síríọ̀sì jù ìwáyà rẹ̀ ẹ́ kí ta sí mo fi yanjú ẹ̀ báyìí a wá wípé tá a lè báyìí tó ẹ̀pá bá mí nìfẹ́ mọ̀ òdó náà kó sún dọ̀ ìfù àlélòmòdó tàbá mí nìfẹ́ mú kárù náà kó sún dọ̀ ìfù àlélòmòdó tàbá mí nìfẹ́ mọ̀ tùrùkù kó sún dọ̀ ìfù àlélòmòdó ṣùgbọ́n gbogbo ẹ̀dá dọ̀ ìfù náà là ń pè tọ̀ àmọ́ kìí ṣe gbogbo àlélòmòdó dọ̀ ìfù pẹ̀lú ìtumà náà wọ́n ní dájọ́ kan náà ọ̀kan bẹ sí ìyá pẹ̀lú ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àpá ń tá a lè lò àbá so ká má gbé síra wọn ká má gbé bọ̀ ìfù tá sọ̀rọ̀ láàrin ara wa sí ìtumọ̀ bọ̀ ìfù tó wà nínú kíra táwọn bá wọn sàlàyé hmm? gẹ́gẹ́ bó pé má sọ fún yín náà ní ti pé àdéhùn sọ̀hìn àdéhùn kí náà wà nù wọ́n kún hákìm sọ̀hìn sọ̀hìn náà àmọ́ bọ̀ torí pé ẹni wájá ní ẹgbà tó fún apáṣẹ sáàbù ibi ilẹ̀ ẹ̀sìn inú gbogbo sọfẹ́ kọ́lá kò yẹ ká sàkó sọ̀rọ̀ ní pé tí mo bí ìfúnfẹ́ sọ pẹ̀lú sọ̀rọ̀ ìgbé sáàbì sáàbì tó rin ilẹ̀ pẹ̀lú wádìí olódó àdínábí kọ́lá bàbá ju àwọn lọ. sọ bẹ́ẹ̀ náà ni tí bá sọ fún yàrá pé àdídì yìí dàn éèfù ni pẹ̀lú ìwádìí ò ká sọ pé kò rin ilẹ̀ lọ́dọ̀ àdínábí òun ló tẹ̀wọ̀n ju kásọpó nílẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ o ṣẹgbọ́ ìtumọ̀ rẹ̀ nú tẹ́tù bá pè ní tọ̀ ẹ̀fù ní aládùlá adìmẹ́bí báyìí pé ní kásọpó ah! àdíjẹ́ òdọ́dọ́ àdìmẹ́bí òun ló tẹ̀wọ̀n ju kásọpó lọ́dọ̀ àdìmẹ́bí lọ òun náà ṣẹ̀wá nípele pé bàbá ti ń kà pé sórí lẹ́yìn tó fún mi yìí tí wọ́n bá kó jọ sixty forty pé sísì ní pé kò rinlẹ̀ lọ́dọ̀ ànábì pọ́ńtì pé kò lè rinlẹ̀ ọ̀kan eléyìí kan eléyìí eighty wípé kò rinlẹ̀ lọ́dọ̀ ànábì twenty pé eléyìí kan ninety five pé kò lẹ̀ eléyìí gan mọ́tò pé mo bẹ́ẹ̀ lè sọ pé tí ìbáyé pé tó pé kà sí ṣùgbọ́n èyí tá sọ nísìnyí torí bó ti kó nǹkan tó pọ̀ sí èyí tí ò ní lẹ́kùn mọ̀tò tí ò ní lẹ́kùn mọ̀tò tí ò ní lẹ́kùn múnkà òun là ń sọ tọ tá a bá ti fẹ́ discuss ilé ẹ̀fẹ̀ pírẹ́tẹ̀ wọ́n tẹ̀ bá ti fẹ́ pírẹ́tẹ̀ yóò mọ̀ di wípé a ah, ẹgbọ́n wọn lẹ́yìn lọ́wọ́ àdíjọ ìbù bí báwọn afá ti ń sọ òun ni pé àdíjọ ìbù wọn bẹ̀rẹ̀ látòrí ibi tí hasan ń parí sí òun náà fẹ́ sọ nísìnyí kí ni ìdájọ́ káṣẹ ìwárí àdísù dọ̀if di máa náà pé máa lábúyẹ́ jímá sí fatalhassar èyí tí ó kó ìròyìn àdísù hassar jọ dàbí kọ́lá wọ́n pé sí fatu dọ́kìnà dọ́kìnà ìwà síbẹ̀ rárá dọ̀if náà ló lè irú dọ̀if yẹn láàfin discourse tó kún mọ́ hmm? hadithi wa ghayrihim riwayatul ahadith ad-da'ifa lọ́dọ̀ àwọn oníhàdí àtàwọn tó yàtọ̀ sí wọn àwọn kòkò ha hmm, làwọn tó yàtọ̀ sí wọn tán mẹ́rin alẹ́gbà àdéhùn tó jẹ́ bọ̀ ọ̀sán àwọn kéde ìsìlẹ̀ ti yẹn wọn ni ọ̀ ẹ̀sùn àwọn àdéhùn àwọn aládéhùn tó gbà nínú dọ̀ọ́yìn tọ̀torí hmm. pé èyí tí mo ṣàlàyé ti kó sílẹ̀ kọ́dà mo ti láwọn máa jẹ́ mo tó wà pẹ̀lú pé torí pé àwọn àwọn àmọ̀lá ń bá sọ̀rọ̀ láti sọ ṣe wọ́n fi ní wàhálà náà dé ẹbà tí bá wà mú sọ̀rọ̀ black and white ni àwa mú bẹ́ black and white ló gbọ́kọlọ àwa mú lọ black and white ilé ìbọ́bì ilé ìbọ́bì òun èyí sábà rọpọlọ pé ó lè bọ́bì bọ́bì pé èwo lẹ́ ń ṣe nísìnyí ẹtí tó ń dàrú irú ọwọ́ náà ni kàwárí ló fi sọnù owó náà àwa mú ni wọ́n kà máa ń ké kúrò àná àwa máa ń kó bá òun ni ọpọlọ tí òun gbé àdùn ó tún wá ní ọkàn pé ó fẹ̀ kàtí ní mistrust ẹni fún ní ọ̀rọ̀ ẹ̀sìn kò trust ẹ̀ ẹ̀dá pẹ̀lú sọ̀rọ̀ yìí dáadáa àwọn kan wárí ju wọn ní problem trust nípínlẹ̀ problem trust òun náà ní issue pé pé ọ̀rọ̀ kí ó tààtò yanjú lè yanjú ẹ̀ tẹ̀lájú ti mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ní gbé rẹ̀ àdéhùn sáà rí fáà ní ní problem trust ní sọ fáà ní sọ fáà pé éèdè pé dáadáa o ẹgbọ́n tára mi ní alátàmọ̀nú ní ṣe mi ni ẹni wọ́lù wà ní àmínú mọ́ fi sàmà ọlọ́run gá trọ́ọ̀tì mi ọlọ́run ló gbé wáyé fún mi náà tẹ́ bá jẹ́ máa ń yẹ gbogbo yẹn bá kó náà máa nìkan nìkan òun ní ti bí àwọn kan wá ń rẹ̀ wọ́n fẹ́lẹ̀ náà pé mọ́tò ọ̀sẹ̀ lágbájá mọ́tò ọ̀sẹ̀ lágbájá ìṣòro tó bá kọ́ tọ́ọ̀sẹ̀ náà kò fẹ́ gbọ́n tó fẹ́ wí kò sí òṣèlú kó dáa tó. tàbá fẹ́ yẹn jọ́rọ̀ ń wó ìlú tẹ́sí bẹ̀rẹ̀ ẹ wá lè wá wà lórí ẹ̀fọ́ gbọ́dọ̀ gbọ́n ẹ̀mí ẹ̀jọ̀ ẹ̀mí tó máa bẹ̀rẹ̀ aláta àmọ́nóní wà ní àmínú mọ́tò sọ̀rọ̀ ẹ̀ tọ́ọ̀sì mi ọlọ́run ọba gan tó gbogbo dá gbogbo àjọ tọ́ọ̀sì mi ló fi gbé so problem tó wọn ní ongoing trust so torí ongoing trust yìí ṣe anytime tí wọn bá tún wá fún ní information kan pé pé information yẹn kìí ṣe black and white yóò fi pé wọn ló ń dọ́gbọ́n sí. pé a ah, ẹjọ́ máa dọ́wọ́ <laughs> so black and white nìkan ló ń lè bọ́lé pé ẹ jẹ́ ká mọ̀ ṣé mùsùlùmí lẹ́nu èyí wọn ni a mùsùlùmí ni ó gbọ́nà ṣé kéfè ní lẹ́nu èyí ọ̀rẹ́fẹ́ kéfè ní ó gbọ́dọ̀ gbé eléyìí wa ń kọ́ pé kì í ṣe mùsùlùmí tí islam kí ìmánì rẹ̀ pé èwo tó ní ń pé ẹ̀sọ̀ kan èwo ní ìmánì ń pé tó ní ìmánì ó ní ọgbọ́n yẹn ṣé kò ní ìmánì ọgbọ́n yẹn pé eléyìí wa ń kọ́ ìmánì rẹ̀ dídú èwo tó ní dídí kú ẹ̀fún ìtìbì kan méjì ni ìrẹ́dà tó wà ń bí ìfọwà ń bí irú tí àwọn àmọ́ ń wọlé ni náà ló pé àwọn tí wọ́n fẹ́ máa ń fèsì àwọn àwọn àmọ́ náà nǹkan ìyẹn náà ni wọ́n fẹ́ máa fi yẹ̀yẹ́ àwọn afá àwọn pèsèntì tó tó ní tèmi dàrú yóò wá gbé nígbò tó ní òun láyà ni ó máa gbó kí ni ká bèèrè sí kèfèrè ni kèfèrè wọ́n pè é tèmi clef eré mi gan kí ni kan yín ẹ má jẹ ká fa sí ní ló ń bá <laughs> agbọ́dọ̀ mọ́ àwáàmù ọ̀rọ̀ tẹ̀ straight ìmọ̀ náà sì ní ìtànpẹ̀ mímọ̀ náà ni pé ó ní dẹ́kọ̀ iná eléyìí lè jẹ́ báyìí gbà mí ìyà lọ́dọ̀ àwáàmù tó ẹ̀ka ń dọ́gba sí ni mo tó ní báyìí òun fìfì wọ̀ ló ń dàrú. tọ́ náà ẹgbẹ́ ní sáà máa ń bọ̀ fún wa tó bá jẹ́ àmì káàlé gba káàlé gba àmì nítorí ìyàtọ̀ òun ló fẹ́ gbọ́n kàlùbá àwọn àgbẹ̀ká bọ̀tún wọ́n ti gbàgbé pé ìpele ìpele ni bọ́ọ̀lù wọn ni ló fẹ́ kó bá tó jẹ́ àfa wọn bá gbé ìdájọ́ kan lé gbogbo ẹ̀ nítorí kó bá mi ní. Hmm? torí pé bàìtá àtikọjá ń di ọ̀rọ̀ asán lọ́gẹ́rì yìí nígbà tí wọ́n fẹ́ tọ̀rọ̀ ìfù méjì àbí tọ̀rọ̀ ìfù kẹtù ọ̀lá máa ń jẹ́ papọ̀ mo wá sọ pé ṣùgbọ́n mi ìdẹ́tí òṣèlú jẹ́ papọ̀ tí mo ẹni tó ní pọ́ kì í ju dédé lẹ́yìn tẹ́fẹ̀ rẹ kán ẹ̀ ń pé á ìtàlọ́jà ń bọ̀ jákòrà jákòrà wọ́n lè pa wá ní báyìí òun lè rìn èyí tẹ́fẹ̀ rẹ kán máa pàn ní ẹ̀ èyí tẹ́fẹ̀ rẹ bá tẹ̀ kán èyí tí ò lè mí mọ́ tí kan mí lásán kò sí gbé òun náà gbogbo náà lọ́ọ́ ìfún náà lásán mọ́ wọn tọ̀ bí kọ́ ọmọ ń bẹ òun náà sì ní bọ́lọ̀ tí ń gbé ìdájọ́ kalẹ̀ àìmọ́ ọ̀dátà àìmọ́ ìgbà tó kọ̀ lè kú náà ló kú márùn èèyàn ní gbogbo ìdájọ́ kan ṣe lórí àwọn èèyàn is either this way or this way ìjọba máa rí bẹ́ẹ̀ tọ̀ bóòlù láti gbà ẹ́ ti ń tóní lọ́tọ́ fọ́lọ́dà àwọn àfa ní hadith ká gba hadith bọ̀ọ̀yì pẹ̀lú ìtumọ̀ yìí ìtumọ̀ tí wọ́n sọ yìí wọ́tàsáwùlù mìíràn ìbáyà ìgbà ọ̀fẹ́ ha ká dẹ̀ máa jíwọ́ púpọ̀ mọ́ ká má lè ẹ́ níbi àwọn àfààní ibẹ̀ ìsinádẹ̀ ní bá ṣe lè tó bí ìsinádù àwọn àhádìsí tó jẹ́ sàkéhá àbáwọn àhádìsí àfẹ́lò padà kára lórí àwọn ọ̀fẹ́ bá ń sàlàyé ẹ́ kò ní káwọn pé a lè ṣe rìwáyà ìlànà tó báyà àmọ́ àádá àdéhùn náà pẹ̀lú ìtumọ̀ tí wọ́n wí ni o ìtumọ̀ dọ̀ífù tó ṣe pé ó bẹ̀rẹ̀ láti ibi tí hasan parí sí kìí ṣe end rẹ̀ bí khilafi àhàdìtì mọ̀dọ̀ yàtọ̀ fún àdìkù tó yẹ mọ̀dọ̀ ìyẹn ẹni tó bá máa látàjú ìrìnwá yìí because why àlè gbà wọn wá ìlà ìnáwó láyà ní ìrìnwá yàtú ha ìlà máa bàyà lọ wá dùn yá agbọ̀dọ̀ sàlàyé pé mọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ tọ́ tá a bá fẹ́ gba àdéhùn tá a kókó jẹ́ àdéhùn dọ̀ ẹ́fà yìí àti mọ̀tò wà yìí ta ni ó tọ́ lọ́dọ̀ àwọn aláfa pẹ̀lú mọ́jẹ̀mú kìíní pẹ̀lú mọ́jẹ̀mú méjì láti lè ṣe rìwáyà rẹ̀ káàkiri tàfáàrù ìgbà yàtà àtàmìdà pẹ̀lú mọ́jẹ̀mú méjì gbọ́dọ̀ pé tọ́ ẹjẹ́ kẹ́yìn tó dàpọ̀ mọ́jẹ̀mú méjì ẹjá bíra wa kí la rò kó ìfà rẹ̀ ìlmọ̀dúnwá kí ni a ilé ah, tẹ́ sọ pé ilé yìí a lè fà ń ká má sàlàyé bá pẹ̀ gbẹ̀ngẹ́ ìdìbò yára bá fẹ̀ ṣe lẹ́sọ pé ìnú ọ̀dọ́dà mẹ́rin tẹ́wọ́ sí àfáà dínú mọ̀dọ́ àti má sàlàyé ìmọ̀wé ẹ̀gbọ́n mi àti àti tó ń súnmọ́ ẹ̀ a ní ó tọ́lọ́dọ̀ àwọn àpá òní ká gbà wá ìtọ́jú pẹ̀lú gbígbà wá òun ni kíka sáwọn yẹn ẹgbọ́n mi kí n gbà lọ́dọ̀ àwọn yẹn bá kí wọ́n kà ẹlòmí àbí kí n kọ́ kí n ti ra pé tí o bá sì kọ́ kọ́ o mo lè kọ́ báyìí kí n má sọ pé kí n sọ pé àmọ́ àhádà àdéhùn sọ pé yàtọ̀ sí àhádéhùn mọ̀ọ́dọ́ wa ìyẹn kí n gbọ́dọ̀ kọ́ àbí kí n gbà àti kí n sàlàyé mọ̀ọ́dọ́ kí ló dé tí ìdájọ́ méjì fi yàtọ̀ dídá méjì yàtọ̀ sọ́nà ti gbà káyà ó ní wípé hadithu dọ̀ èsì tá a dákọ̀ pẹ̀lú ìtumọ̀ tá a sọ yìí a sọ wípé á èyí tó tẹ̀wọ̀n ni pé kó máa ń wá sọ̀hí lọ́dà mẹ́rin pẹ̀lú ìsìnmáàlù pé ó sì lè wá sọ̀hí àmọ́ pé kó wá sọ̀hí wa kó máa wá sọ̀hí wa ó tẹ̀wọ̀n ni kó wá ẹ̀yìn làbí tọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé anybody tí mo bá fi wọ́ ọ̀rọ̀ yẹn kí kọ́dà kó ẹni yìí ò lè sọ pé mo mọ̀ náà parọ́ náà. ipe wọ́n fún mi ní ròyìn kan ẹni tó fún mi ní ròyìn mo mọ̀ pé èèmà pé ó kò rọ́ọ̀nì but èèmà ó kọ̀ mo kàn mọ́ jọ́sà ló fi mọ àwọn èèyàn inú tó bá sọ̀rọ̀ fún mi tẹ́mi náà bá narí tiẹ̀ fẹ́ lómi mo ò lè sọ fún mi pé a ah, mo mọ̀ ọ́n ọ̀rọ̀ ìfọwọ́ àjẹrọ́ ọ̀gá mo mọ̀ àmà parọ́ mọ́ lágbájá because ìtàwọn èèyàn ṣẹlẹ̀ mí náà ṣe bọ́ ẹni tí mo mọ̀ pé òkúrọ́ ni mo sọ pé rọ́ nípa tèmi náà wá mọ́mọ́ tó wá kékeré kí n tún wá ọ̀rọ̀ rẹ̀ tó sọ tó sọ pa àyà àbí tó sọ pé tèmi náà tún wá ṣe náà fúlẹ̀ sẹ́lómi èmi náà àfíìsì láti fẹ́ di irọ́ nù so ẹni tó bá jẹ́ pé àdísùn mọ̀ ọ̀dọ́ òní bá sọ tí ó tàlàyé rẹ̀ pọ̀ òun náà kó síbi àdísà náà sọ̀tọ́là yúrọ̀ annahu kẹ́bẹ̀ ẹ́ fọwọ́ ahadul kàbìbẹ́ àbí fọwọ́ ahadul kàbìbì ẹni tó bá sàdé ìdìkan ń ní táwọn èèyàn tó àti ẹ̀ táwọn èèyàn táwọn èèyàn bá ìrọ́lọ́rọ̀ yóò jẹ tàbí ó kanlẹ̀ ó bẹ̀rẹ̀ nílẹ̀ lọ́kàn ọ̀tá ìrọ́lọ́rọ̀ yóò òun náà fún ó òun náà bẹ́ẹ̀ nú àwọn méjì tẹ̀ ń parọ́ òun náà ti pàṣẹ tẹ̀ ìyẹn ló lọ pẹ̀lú mọ̀ọ́dọ́ yúrọ̀ annahu kàbìbì so mọ̀dó wá tó sì mọ̀ pé mọ̀dó ní ilà máa bàyá ní bàkì àmọ́ṣẹ́ rí tọ̀ èdè kí ni ápù tá ń lò fún ọ̀pàdúgbò lọ ìgbà wa ànábì sọ sọ́lá fún àdéhùn méjì fún wa táwa náà ti tẹ́sí lẹ̀ pa lè gbà lè wá ànábì ní bá lè lo àmì ìwọlọ̀ ààyè òhádìkù ọgbà mi lè sọ ilẹ̀ wọlà ha ẹ sọ nípa ìmí ànábì sọ sọ́lá kẹ náà rí kẹ ọ̀làhàrà kò sí láìsí ohun tó fà ní pé tẹ́ bá gbá àwọn oníṣẹ́ àti báyìí kódà kó ṣe kéyìí tẹ́ mà pé rọ́ọ̀nì àdéhùn kan ní ẹ wá wọ àdéhùn ẹlẹ́ẹ̀kejì àdéhùn ẹlẹ́ẹ̀kejì sọ wípé látò sọ́jẹ́ kó alẹ́kìtà wà látò kábìbò ìrà àdẹ́fẹ̀fẹ́ alẹ́kìtà wà látò sọ́jẹ́ kó wà látò kábìbò táwọn àlẹ́hùn àti sọ́jẹ́ bá sọ̀rọ̀ kọ̀ọ̀kan fún nínú nǹkan tó wà ní ẹ má sọ pé ọdún wọn ń pa ẹ sọ pé òòlù ní wọn. tẹ bá jẹ yé di ìpapọ̀ àná ìsọ pé àdìsù àǹbà ní ìsọ ilẹ̀ wọlé àràjù. sàájì fún yẹn ṣé dájìsì ń wí ni pé nínú nǹkan tó lọ́wọ́ bá sọ ìfẹ́ rẹ̀ fún anukuran nǹkan nǹkan tó bá ṣe pé òun bá ní òbẹ̀ nídìí wà nídìí kuran ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ó sì jòlò lọ nínú nǹkan tí ò sí nínú kuran nínú nǹkan tánàbí ò sọ fún wọn náà ní wí pé anything tí bá tó bá fẹ́ sọ pàmò nígbà fún ẹgbẹ́ báyà ẹ mà pé irọ́ ni but tẹ́lẹ̀ èwò yìí bẹ́ẹ̀ sáárà ọkùnrin kan bẹ́ẹ̀ náà wọ́n ti sọ ayọ̀ tó ti bá bẹ́ẹ̀ tó ti dáadáa tó ìgbésẹ̀ kò ní takò kátó àlọ́dọ̀ yìí ṣe àmọ̀ pé ní ìsìn ó súnmá kò sí ìsìn láti láàrin àwọn àtàwọn náà ẹ̀yẹ́ rẹ̀ pé ní ìsìn ìmọ̀wẹ́ ń gbọ́ mi pọ̀ ìkéjì ní pé ẹ má pè wọ́n ní òdodo ẹ má pè wọ́n ní rọ́bà ó ní pé tẹ́ ẹ bá sọ pé òdodo ni tí wọ́n ń sọ tó dẹ̀ lọ jẹ́rọ́ hmm? ẹ ti pe ẹ ti fi ọ̀rọ̀ tó jẹ́rọ́ sínú ẹ̀sìn bẹ́ẹ̀ bá nírọ́ ni wọ́n ń pa tó dẹ̀ jó òdodo ẹ fẹ́ pọ̀ ọ̀nà ẹ fẹ́ pa àwọn ànájọ́ ọlọ́run náà nírọ́ nù ṣùgbọ́n kí lẹ́sìn ìtumọ̀ tẹ́mọ̀ ẹlẹ́ mọ́mọ̀ bóyá olóòlò ní mọ̀ ẹgbọ́n mi méjì ni ibi kí n sọ fún yàn ní ìsẹ̀ pé mo ní tools méjì tí mo fẹ́ fi wo tó wí tools yẹn ó jẹ́ evidence pé torí kí ni yóò èyí tó ṣọ́ hmm? fún mi ò ní pé mi ò lè túùfù pé irọ́ ni ẹgbọ́n mi sọ fún sometimes èèyàn lè má ní ẹni ìṣẹ́lẹ̀ bí ìgbà ẹni ìrọ̀ nìkan tó dókòó pè ní ọgbà tá mẹ́rin lè wa àmọ́ bí kò jẹ́ òdodo kò ní ẹlọ́kàn. Hmm? ìtumọ̀ ẹ̀wọ̀n ni wípé kìí ṣe pé mo ní concrete proof bá a ti sọ pé tọ́ ní tó bá ti kí ní ti jẹ́ rọ́ọ̀nù náà ní ti jẹ́ kẹ́rọ́ọ̀nù hmm? o lè má lè proof ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ pẹ̀lú àwọn nǹkan míì tí mo mọ̀ ọ̀jọ̀ tó tó lóde. sọ tó pé ìsìnmọ́ lè yẹn sẹ́kù ẹ́ eh? àmẹ́sọ̀ sọ́lá sọ pé ájì fún àbáni Israel lọ́la àrùn so irú yẹn kí láti ṣe afẹ́fẹ́ ìṣẹ́yà kí láti ṣe ìṣẹ́yà afẹ́fẹ́ kì precaution precaution náà láti sọ́lá sọ bí àdéhùn yẹn pé ìdá dáta fún àlùkìtà fàlà tó sọ́dí kó mọ́ láti sọ́dí kó ẹ má pè wọn lódo irọ́ ẹ má kàn lódo but ẹ gbọ́dọ̀ take precaution pé kẹ́yìn náà má pè nǹkan tó jẹ́ òdodo nírọ́ precaution nù eh? irú precaution yẹn náà ló wà ní ibi lóòtọ́ a ní sábáwo 60 to 40 àbí 70 to 30 That dá èsè máa lù kékeré tó kù yẹn òun là ń tẹ̀kì precaution ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bá gbà wá ní kò sí ìṣẹ̀tọ́ tó pọ̀ jùlọ ìtàwọn èèyàn ní láì like náà ọ̀kan bọ̀ fẹ́ ìtó jẹ́ mọ̀ bọ́ èèyàn ní ṣe rara. so ìyàtọ̀ rẹ̀ pété nìkan máa sọ fún alẹ́ sí àdéhùn tẹ̀sí mi kò parí tí ò sí ní mọ́tò tẹ̀sí fún àbídá ọ̀rọ̀ àwa kà bẹ́ẹ̀ ní kìtàbù george Eh, àwọn tó fi kìtàbù zuhuri pọ̀ náà wọn fa ibn mubarak rahma allah fi kìtàbù zuhuri hannad ibn sarish ó fi kìtàbù zuhuri imam ahmad ibn ambal ó fi kìtàbù zuhuri wọn kọ máa ń kọ nínú àwọn kìtàbù zuhuri àwọn àfa náà wọn kọ kí ni ẹsẹ̀nsì zuhuri ẹsẹ̀nsì ẹni pé mo fẹ́ jẹ́ kó wọ́n mọ ayé ojú ẹ̀ fi tọ̀ nínú àwọn tíra yìí táwọn àfa kọ ẹ̀ mà nílẹ̀ pé ọlọ́run bá ń fẹ́ sáré lè yí sá ó sọ pé ilé ayé ìrẹsọ̀ pẹ́sẹ̀ ni pé níjọ tí màmá wọn bá ń sọ orú rẹ̀ ní ìsinájú ó lẹ́sẹ̀ establishing bẹ́ẹ̀ni ìsinájú ó pé kọ́dà tó bá nẹ́bì gan àrí ìsinájú kọ́ tó bá nẹ́bì ńlá ṣùgbọ́n àwọn afọ́ọ̀mùrù rẹ̀ wá nílẹ̀ yìí ṣé àwọn náà máa ń sọ máa bàyá ń bá fi lẹ̀ kò sí torí pé wọ́n kọ̀ pé àwọn tá ń mà ọmọ sọ ọ̀hún níta àkàtẹ́lù rẹ̀ alẹ́ ẹ̀rọ wà lẹ́ ẹ̀rọ ó kàn wòye ní kì í ṣe fáńtẹ̀ kan mú dájọ́ funfun wá tó má sọ fún máyé báwo tó bí kí ní ìtìwà lákọọ́lẹ̀ àwọn lo hadithi hadifu ambani Israel wà láàmù àwọn èèyàn ló kìkìní àpàdàjá papọ̀ torí aburú táàrí pàwọn ìṣọ̀rọ̀ ìyá pé nísìnyí gbogbo àwọn kan tó wà ní sílẹ̀ tàbí tó pé nísìnyí mọ̀dọ̀ áàtì ni wọ́n ní àbànú ìṣọ̀rọ̀ láti báyìí báyìí tó ń lo aburú tó ti kó wọ mẹ́sìn yìí ó jẹ́ káwàá kojú wò anything tó bá fi tì sáwọn bàbá Israel dànù àpapọ̀ bóòlù ní bẹ́ẹ̀ wọ adìsú àǹfà ní Israel wà láhàj àrẹ́bì ló sọ yóò náà tó méjèèjì làwọn kó papọ̀ ni wọ́n gbé yókè àdéhùn mọ̀ọ́dọ́ látàjọ́ sọ̀rọ̀ ìwà rẹ̀ yàtọ̀ ìlà máa bàyá ní láàfin nǹkan tó bá ti ṣe ìwọ náà ti kó sí pé wàá wà ìwọ náà wà náà kan náà méjì tẹjọ parọ́ nù nígbà kan pé irọ́ ni nìkan ìwọ náà kan wá gbà wá hmm? so ó wà bọ́ ìyẹn wà bọ́ sí pé tọmọ nǹkan sábà láyé àmì àmì but bàáyìfù tí ò dé lẹ́gùn yẹn á gbé sípò dédé ágbèsó àǹfààní ìṣọ̀ ẹ́ wọ́n ha wàláyé àwọn ní àdéhùn ní dépọ̀ ọlọ́run ló mọ ọlọ́run ló máa ń tọ́ òkè fìyí gbogbo nǹkan ni wọ́n rí kó níbi táyọ̀ kìí pé ẹ dáwó gbẹ́ ẹ̀ ní ẹ̀ ah, tó ń dànù èrí inú tó ń bá máa wá wọ́n dáṣe tẹ́gbẹ́ mọ̀ wọ́n wá mójútó dáadáa kọ́dà wọ́n tún nóòtì wọ́n ṣe nóòtì ọ̀lọ́lẹ̀ on the basis of that wọ́n wá pín pé òkè irú àdìsí wo lágbà lọ́wọ́ lágbà irú àdìsí báwà ní báàbù wo lágbà lọ́wọ́ lágbà on the basis of it so àbá ìsọpẹ́tọ̀ tó bá fi pé àdéhùn ọ̀tọ̀ rẹ̀ àlegbà àmọ́ Allah ta ta'allaqa bil aqaid ka sifati Allah ta'ala. Allah ta ta'allaqa bil aqaid. Kó mọ́ sáré bá sọ pé nísìn da'if ní lóòótọ́, kó mọ́ ní ṣe pẹ̀lú àfíìdà ní ìròyìn ọlọ́run. Kí nísìn lóòótọ́ àdé ti jẹ́ da'if ní dédé ibi tá a ṣe wọn. Tàwádìí ẹ̀mọ̀ àti ah yàtàrà jẹ́ ọ̀hún yẹni yẹni àbí àpá ìfà àlọ́ mọ́gbà nínú wa ẹ̀gbọ́n bìkọ́ ibi tó ń lọ láyé máa yóò lágbára ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ألا تكون في بيان الأحكام الشرعية مما يتعلق بالحلال والحرام ألا تكون في بيان الأحكام الشرعية مما يتعلق بالحلال والحرام ó má ṣe haram kí ní ìtọ́ tí yóò tọ́ méjì nìtọ́ ó wá kù kan tí ó tó yọ tó padà ní sport ṣẹ́rí lọ́dọ̀ tí wa lọ́dọ̀ tí wa àwọn ta jẹ́ lé mẹ́rin ìmìnira gbogbo nǹkan ní halal wal haram àmọ́ lọ́dọ̀ àwọn àfa hmm? gbogbo halal wal haram hmm? ìtàwọn míì ò ní pé finish ó finish kò tọ́ ọlọ́run ọba lónìí ọ wá wà àwọn kan tó wà láàrin pé ń ṣe gínísì èmi ó ṣègbìyànjú mi pẹ̀lú tó hàn bí gíní kó má tọ̀ àwọn àkókò máa wá sá láti lè wọ́ọ̀dù halal haram òun ló sì wọ́n sí pé kọ́dà nǹkan tó pé nísìnyí haram ni ní hokman ní ìdájọ́ wọ́n pè ní makoro ẹ̀wọ̀n ní ìdájọ́ mo ò fẹ́ lo wọ́ọ̀dù haramu yẹn pé à nígbà tí ìpín náà sùn ló wá lórí ẹ̀ ẹ́ àwọn sáfù òun lẹ́sìn máa rí gbogbo àwọn báàbù pé báàbù àrọ́ hàtì báàbù pé mọ́kùrú òní kẹ́yìn sígbà tó ti dáwà báàbù látọ̀ àdéhùn ìgbàgbà تجوز روايتها في مثل المواعيد والترغيب والترهيب tó èyàn lè gbà wá nírú ibi pé èyàn ṣe wá sí pé kíláàmì pẹ̀lú mọ̀wá èrò mọ̀wá èrò náà ni tàrùdébà ní tàrùdé ní ti ń jẹ́ wá láti wá ìtẹ́lẹ̀ ìṣòro sí náà lọ́dọ̀ tiwa láwùjọ tiwa nílé máa wá sí táwa máa ń ṣe táàbà dákọ̀ wá sí ìta míì ní pé kábàámọ̀ sọ̀rọ̀ lọ́dẹ láyé

àbí ẹni tí máa tó máa sọ pé tó bá ṣe nǹkan báyìí ó wọ̀ náà tó bá ṣe báyìí ó jẹ́ yà báyìí òun là ń pè ní wà. bọ̀sán pé lọ́dọ̀ tiwa wà àti ní kábọ́ọ̀nà ìsọ̀rọ̀ rẹ̀. ẹ gbogbo kí níwọ̀n yìí ayẹ̀ká àwọn náà tọ́jú rẹ̀ ó wà lára àwọn kan tí wọ́n dá wàhálà ilẹ̀ ìjọba tẹ́lẹ̀ ìkọ́nìmẹ̀sì láàárín àwọn. sábàbẹ̀ ìgbé ẹgbẹ́ ẹnìkan kàtírà àfa alágbáwá tó fi lágbáwá lòun sọ tó ààlè ti wá àti níbi nìka sáàmà ti wọlé mà nìka ẹgbọ́ ààlè ti wá àti ìdíṣẹ́ ìfọ́lùfẹ́ sí ń wí ó yàtọ̀ sí tára ń wí ìdáhùn mí ní pé ìdíṣẹ́ ìfọ́lùfẹ́ ní pé tábà ti débi nìka ìjọ ìwọ̀nà ni kìí fi sọ́ọ̀lù yóò rọ̀ pé tọ́wọ́ wáyé wọ́n náà làwọn mi fẹ́ ẹ̀lẹ́ ṣe wọ́n ti wá àsìkọ́ kìí fi tíṣẹ́ kí sọ ní pé tẹ́bá débẹ̀ ní sẹ̀lẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ibi tẹ́bá bí ọ́ sẹ́ṣọ̀ wò lè dáhùn kìí fẹ́ wí nù sọ àwọn ti gbọ́ pé ọ̀rọ̀ ọlọ́run ni wá àsìkọ́ nǹkan tó ṣẹ́kì sọ̀rọ̀ ẹni ṣẹ́kì sọ pẹ́lú ṣíwá sí ìwọ́n tó ń lọ lọ́rùn lágbàwà làwọn sọ yóò bá làwọn sọ yóò bá tí wá ní àwọn ọmọ lọ́pàá ní ṣe alẹ́wàtíwà sí yọrùn in fact lọ́dọ̀ àfà alárúbáwá tẹ bá pè ní àlùwá èrè ẹ̀dá lẹ́sẹ̀ wà rẹ̀ oníwàásí lọ́pọ̀lọpọ̀ bá tó bá jẹ́ oníwàásí ìmọ̀ àwọn ikọ̀ àwọn ni wọ́n fẹ́ràn ìtàn yìí Bàbẹ́ ẹ̀kan wá lọ fún wá lọ́jọ́ kan wá nígbà tó fara náà ní orí ọlọ́run àwọn. Ẹ̀ẹ̀kan ni oníwà àtijọ́ náà ni tó ẹ̀fẹ́ ìbábọ̀ tó mẹ́pàá ìbí ẹ̀sọ́ níwà àtijọ́ náà. Níwà àtijọ́ náà. Ṣùgbọ́n bá àti ń lò lò, a gbọ́dọ̀ máa ní ìtàwọn kan ẹ̀dá kan. Òun náà ni wọ́n pa wàhálà táì gbogbo ara láwọn onípọ̀ tó gbọ́ lágbáwá. Ọmọ ìrìyàn tó gbọ́ ara ti pé ṣé ìlànà bá sọ̀rọ̀ ṣé ìtó mìíní ẹ̀jẹ̀jẹ̀ náà nìwọ náà yóò mí lọ́pọ̀lọpọ̀ ti wá ìtawà gbọ́yé làwà máa ń pọ̀tù sí inú náà ṣe alẹ́sẹ̀wá àti ìtàǹsọ̀ pé ìjọ ìyàwó kọ́lámọ̀sọ̀ fún yẹn pé ọ́ ah, bọ́bá ṣe ó wọ́n náà ṣáà ah, má bà dùn má bà dùn wọn dẹ̀. tó àwọn wà ní ẹgbọ́n wọn ni kò sí wá jẹun nìkan náà so ìyẹn na fún so kíláà ní ní pé sábà pé sábà pé mọ́ ìbá ó máa ń kó sàrìdébà sàrìdébù sí àti ẹ̀ ń kọ́lé jẹ ẹ̀ ẹ̀ sọ pé kò má ṣe ìkàlà òun lẹ́sìn ìmí wọ́n àbẹ̀ yà ẹ̀zọ̀ kan bì í nínú ọ̀nà ọ̀yà ọ̀dọ̀ àdó yà ẹ̀zọ̀ kan bì í ẹ̀ tẹ́ ẹ̀ máa ṣe wá àti sáfẹ́ kí àgbọ̀ bẹ̀ ní kí yẹn ó lè ó lè tají ẹ̀ ó lè tají òun lè yóò fi rí i pé anybody tó bá ti mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ yìí yóò mọ̀ tuntun ní kọ̀ọ̀rọ̀ àti yóò tóbi só náà yóò yẹ kó fi kàwọn ọmọdé bẹ́ẹ̀ lọ. nígbà tá a bá tún wá àti tó ní ìdíkà tá a bá wọn sọ̀rọ̀ ọlọ́run ni ọ̀dà bóòlù àti bẹ̀rẹ̀ àyà ó dó ìlànà tẹ̀lé ìrọ̀ díkà bẹ̀rẹ̀ hekimati wàlúmọ́ ìgbàsẹ̀ hasana wàjà àdìlọ̀rọ̀ bí lẹ́sẹ̀ yà hàn. pèpè sójú ọ̀nà ọlọ́ba pẹ̀lú hekima wàlúmọ́ ìgbàsẹ̀ hasana tó bá tún wá àti ti gbogbo tẹ̀pẹ́ wá àti mọ́ wí bàbá mi fi gbogbo sábà náà fi sáwọn ìlẹ́kọ̀ọ́ wá kàtílà fún wá sí náà bàbá kan bẹ́ẹ̀ máa kábínà wá sí náà bàbá kan bẹ́ẹ̀ máa kábínà wá sí náà ẹ̀tọ́ kí ni tí máa hẹ́kí mọ́ so now àwọn máa ń separate ilé alhalal wal haram ní ti báyìí sẹ́yìn bá ń ka alhalal wal haram lẹ́ olùyẹ̀dù pé ní àkàrà tó téèyàn bá ń ka bulugul maram alhalal walharam kò lè sọ tó béèyàn bá ń ka riyadu salihin ẹ̀sọ́ méjèèjì torí kìtàbù jáàmì ní riyadu salihin gẹ́gẹ́ bí sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí jáàmì sọ̀rọ̀ òun ni méjèèjì nù tó sàwọn kan tó ní ṣe halal aláàbùnà kan tó ní pẹ̀lú sọ̀rọ̀ hmm. so àwọn tó láti lọ tí ó lé so àwọn afá akẹ́kọ̀ọ́ sẹ́kírẹ́tì kìíní tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ àmọ́ torí pé lọ́pọ̀lọpọ̀ bá a ṣe máa ń ṣàlàyé mọ̀ láwùjọ wa ó ti máa nǹkan nǹkan bá a sábà ti máa ìtàbátà lámọ́ tí ń tún tàǹkà not ṣe tàǹkà lẹ́yẹ ká fi ṣàlàyé ìtàbátà nítorí àwọn àti báwọn kan fàájú sọ àwọn ilé ìlú ti á ẹ̀dí sí mọ̀ olú ní wọn jẹ́ kó sáwùjọ tó báwọn lábá bá já ẹ̀gbọ́ gbogbo tàbá àmì síra á wọ̀ kó fi ibi tiwọn. sọ irú àdìsí yìí dàdí pẹ̀lú tóun táwọn afọ́ ní àdìsọ alẹ́ gbà wá nù àlùmọ̀wá wọ̀sàrọ̀hẹ́ ẹ̀wọ̀n ànábì ọlọ́run tó wá sáájú náà ni ẹ́ ọ̀wọ́ máa ṣùgbà dáadé wọ́n mímọ̀ orí wíyá ní òtẹ̀sá olùfèrè wọ̀n yá ti há nínú àwọn àfá àti wọ́n gbà ọlọ́run wọn pé wọ́n sì dẹ̀ níbi ká ẹ̀lẹ́ gbàrú ilé ìwá pé kò ní ìdájọ́ halal wal haram ni Sufyan Thawri Abdurrahman ibn Mahdi Ahmad ibn àwọn tá a dákọ̀ yìí ẹjá jọ wọ́n síra wọn Sufyan Thawri wa Abdurrahman bin Mahdi wa Ahmad bin Ahmad ẹ dákun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí mo wẹ́ ni mo nídìí ẹnìkan tí ó bá establish àlápọ̀ láàrin wọn Sufyan Thawri Abdurrahman bin Mahdi Ahmad bin Ahmad. Ìjà búkọ̀ díjà ní Nàìjíríà ẹ̀fẹ́ dá pẹ́ṣẹ̀ mi lónù ẹ̀yà tó fíànà sọ́wọ́rí abdulhamid mahdi àti ahmed amba sámàkì gba ọ̀ àwọn mẹ́ta yìí sì mẹ́sì tí wọ́n tẹ́ra nílẹ̀ àáfà ní ọdẹ islam ìfẹ́nà sọ́wọ́rí jẹ́ àáfà àpọ̀nà mahdi abdulhamid mahdi jẹ́ àáfà àpọ̀nà mahdi tó kita pakai bá fẹ́ tó ìsinádùn tẹlifọ́ọ̀mù ìsinádùn pé ahmad bin ambali àti abdulrahman hmm. ṣùgbọ́n gbogbo àmọ́tẹ̀ẹ̀ta náà àfa ìrọ́ọ̀kì ni wọ́n ṣùgbọ́n lù wọ́n lẹ́kọ̀ọ́ ìrọ́ọ̀kì làmọ́tẹ̀ẹ̀ta tabada kọmọdún lè iraq àwọn ìlú iraq tó pọpúlà ń gbà náà tàbí bagdad bagdad bẹ́ẹ̀ ló ti rí sí tàbí kúfà tààmú bá sọ púpọ̀ sínú kò sí ní iraq tuntun kò sí púpọ̀ àpò bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ mọ́tẹ́lì náà wà. Hmm? so nínú àwọn mẹ́rin ta Baghdad kúfà àti bá sọ̀rọ̀ sùfìànù sáwìrì jẹ́ kúfà abrahamu mahadi jẹ́ bá sọ̀rọ̀ amadu na amadu jẹ́ Baghdad. so ìmáàmù amadu jọ́ ọmọ tí ó fún abrahamu abrahamu sọ̀rọ̀ tí ó Sufyan Thawri. Now, so ọ̀rọ̀ tán wá sọ yẹn pé wọ́n gbà ọ́dọ̀ àwọn ẹ̀fẹ̀ ẹ̀ta. Ẹ máa tí wọ́n hmm, sọ ń bẹ̀. náà kí ka ọ̀rọ̀ tó ní. kọ́ ó ní àwọn àhádìsì tí ń sàwọn èèyàn ló ṣòkò nípa ọ̀dọ́ ìlú tọ́lọ́dọ́ ọ̀dọ́ ìlú lọ́dọ̀ ní ọ̀dọ́ ẹ̀ àwọn àhádìsì tó bá jẹ́ ọ̀dọ́ ìlú tàbí ń sàwọn èèyàn ló ṣòkò àwọn èèyàn máa ń wà ní ìjọba wà á di ìfọ̀dọ́ ìlú á ní àfa àti òbí lẹ́rù pépọ̀ tán kọ́kọ́ náà sáà dàbí ìtùwá ìgbà lọ́dọ̀ yìí wọ́n ti rere fa amma alhalalu wal haramu àmọ́ ètò bá ní ṣe pẹ̀lú halali àti haramu o fala ta'khudhuhu illa amman ya'rifu ziyadata fil nas ẹ má gbà lọ́dọ̀ nìkan tàfẹ́ tó mọ tó bá lékún àti tó ní kú tó bá á ah, tí ò ní fi lágùn kankan fún gbogbo ó wà very very lọ. bí àbí ìjọba mi fi ń nìkan àbí tẹ́ fi mí ní òkun ìdájọ́ lórí àkọ́kọ́. so anybody ti lẹ́fù pépà rẹ̀ kò ní lẹ́fù tó kọ́ fà á ilé ìlékún ilé ìdínkù ẹ má gbàgbọ́ ra halal wàlá haram lọ́dọ̀ rẹ o. sọ̀rọ̀ òun yóò tẹ̀kẹ̀ kékeré náà ni ráàjù sí mẹ́nu bíi yóò sì dàrú bẹ́ẹ̀ ni yóò dàrú ìtumọ̀ ló sì yàtọ̀ gan-an èyí ò ẹ̀kọ́ dàpọ̀ sùdánù sáwọ́rí ọ̀rọ̀ sùdánù sáwọ́rí lágbàwá ni. then uh, imam ahmad bin ambali àbí uh, abraham mahdi ní ká mú àdàpọ̀ dàpọ̀ sí àwọn ọkọ̀ dàpọ̀. àbúrábọ̀ mahadi sọ pé ìsáàkùnrin ọ̀rọ̀ húyà tó jọmọ tó tiẹ̀ náà nígbà wa lọ́dọ̀ rẹ̀ kó sọ pé ìdárọ̀ wáyé náà ti sàwáàbí wọlé ẹ̀kọ́ bí ọ̀dọ́ bí àmà bàbá mahadi ti wá pa láàdá àti nǹkan tó kéré lẹ́nu ẹ̀sìn tẹ́lẹ̀ ẹgbọ́rọ̀ láàdá rẹ̀ kalẹ̀ nǹkan kan gbà á dẹ̀ ẹ̀fẹ́ nìkan gbà lọ kọ́dà bí ò bá gbà fún ìdàrọ̀wáyínà ìsàwádìí wàlẹ̀ẹ̀kọ́ọ̀dí wàfàdọ́ ìhàmà ọ̀rọ̀ wà nídùú apá ládá àti ìyà tó wà fún ìtàn pé kó fẹ̀ka ti rìn lẹ́nu ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ àti àwọn ọlá iṣẹ́ kọ̀ọ̀kan tá à ń ṣe tàtàhánà ti àfààní àkọ̀wọ̀ díẹ̀ á jẹ àwọn àfààní tàbí àdúgbò pé ẹni gbọdọ̀ nílẹ̀ gbòòrò ẹni tí ń gba àhàlà lọ́kàrọ̀ wàsàmáhànà sàmáhànà tí ó rìjà á sàmójútó ń pa àwọn rìjà irú kọ̀ndíṣà tá a fún wa àmì jẹ́ kó lè pé ẹgbà àwọn náà ẹran bó ti rí aláàbí náà lọ́kún lágbáyá ń lágbáyá fẹ́ fún sàrẹ̀ fún iṣẹ́ wọ́n ní sí management kìdà lẹ́fẹ́ rí fún àbí ẹ̀ tí ó gbà á lẹ̀ ẹ̀wá tó ní the scale àbí kò ní the scale náà kò ní the scale kò sí má bí má bí kẹta àtẹ̀lẹ́sà jẹ́ àti ní ilẹ̀ ònídà kawàlá kọ́sà ti gbálẹ̀ náà kọ́sà ọmọ wọ́n gbá wọn ẹgbọ́wọ̀ fún àwọn ẹ̀lẹ́ta fẹ́ta ẹ̀sẹ̀ olóòmọ̀ fíkẹ̀ rẹ̀ sí síkẹ̀ àti pààrọ̀ wọ́n bá rú olùjọ ogbólé yóò ẹ̀hẹ́n àmọ̀ pé pé ọya ó lọ léèwé ìta àti ilé ìwé lọ léèwé pé pé ìkan náà yóò pé ó gbọ́dọ̀ mọ̀ yẹn bíkọ́ tó bá sọ wọn àwọn ah, kéré ìgbà ní ọ̀run tó bẹ́ẹ̀ làwọn náà ti ṣe ìrọ̀rọ̀ ẹ̀yìn náà fi sàwọn àgbọ̀n ẹ̀kọ́ وقضينا الأعمال وتساهلنا في الأساليب وسمحنا في الرجال aṣàbójúkú díẹ̀ bẹ̀rẹ̀ já lẹ́bùn ká gbé wọn sí agbárí sàn kò ní tó ẹwọ báwọn afá yìí ti dọkumẹ́ntì yóò kàn yìí ti pẹ́ gbogbo nǹkan wọn ó ti wà too practical méjèèjì làwọn sì ń gbé ẹyọ̀kan làwọn ọmọ gbé ṣẹ́dá àwọn sẹ́sọ pé níbi káwọn yẹn bá parọ́ máa ànáìsọ̀sọ́lá iná ìjọ kún ò fẹ́ kí nǹkan tí ò fi mú ẹ̀sìn ó wọ rẹ̀ àwọn sọ́wọ́ àwọn tàbí èyí tó tún wà lẹ́sàn kó má tó kún ó rẹ̀ èyí ò làwọn èèyàn ò gbọ́ yẹ ẹ̀dá pẹ̀lú owó méjì mọ̀sọ́ bí wọ́n yẹ́sẹ̀ ìdìtẹ̀ yá tó pé wọn kí nǹkan tó wà nú ẹ̀sìn nǹkan tó tí ò mú ẹ̀sìn kó mọ̀ rẹ̀ òun ni wọ́n fi lé máwọn tán parọ́ máa nàrí àbí náà fi lè bá ti ní ìyẹn lọ́wọ́ ó tún kàn wọ́n tún ní lọ́wọ́ pé èyí tó wà ní ẹ̀sìn àkókò má jáde àwọn èyí tẹ́ kéèlè ẹ̀gbọ́n àìmọ́lẹ̀ kejì òun náà ló ló ìfọ́nù bá ti máa ń ṣe àwọn náà ní ìsìnkú méjì òun ní fíṣẹ́ everybody tó bá ti mẹ́yọ̀ kan yìí òun lẹ́gbọ́n ìmọ̀ tí kò fi náà bí pé ó ní ìwọ́n gbàmọ̀ lọ́gbọ́n fi dá ẹ̀wọ́n fi fún òun làwọn sọ́lá ká má parọ́ máa nàbí yẹn kí n tí ò sí nẹ́sìn wọn bẹ́ẹ̀ náà ó gbogbo à tí n kábàlá nẹ́sìn náà kọ́ mọ́jà tó bínú rẹ̀ o mọ́jà bínú ẹ̀ gbogbo àgbé lọ méjèèjì làwọn ọmọ ẹ mọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi ẹ̀sìn yàtù ti wọn méjì ni hmm? ẹ̀sìn yàtù pé kí nǹkan tí ò sí nẹ́sìn má wọ mẹ́sìn àti ẹ̀sìn yàtù pé kí nǹkan tó wà lára ẹ̀sìn náà kọ́ kó má sọnù ìyẹn mọ́síláhà tó mọ́ sọnù yẹn òun ni wọ́n bá dé lábájá ọgbídà rẹ̀ àmọ́ ṣe kò sáà ní parọ́ tí ó ní dọ́pù pé ẹjá gba tó wà lọ́dẹ̀ because bàbá tó bá sọ èyí tó wà mẹ́sìn náà yóò tó kú iṣẹ́ méjì táwọn gbé nù iṣẹ́ yìí ọ̀kan làwọn èèyàn máa ń fún wọn ó ní òjé kíní yẹn sẹ́dáàpù ẹgbẹ́ méjì jọ́kàn pé iṣẹ́ méjì ní iṣẹ́ wọn iṣẹ́ pé nǹkan tí ó sì mẹ́ẹ̀sì ẹ̀ allah yóò kọ́lá fi dí màlẹ́sà wà allah yóò kọ̀rọ̀jà wà allah yà fún nínú dí màlúùbẹ̀ nǹkan tí ó sì mẹ́ẹ̀sì kó má wọ bẹ̀ dẹ̀ èyí tó tún wà ní sàn kó náà mọ̀ bọ̀ àwọn tó méjì tó òun ló mọ̀ á dì ká ní kí ni mo fún ìbáyà náà bàbá ní ká lò pé afẹ́ sáfúnláwájá ní ìmọ̀ yóò gbòkun ìgbò mọ́sálá àti mọ́sádà náà ni gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kò sí ẹnìbọ̀dì tó bá wọnú tó láti ìsọ́jú rẹ̀ dáadáa ó sì rí fáwọn eléyìí wọ́n fẹ́ràn ẹ̀sìn púpọ̀ and ògbójì act tó ti bẹ̀rẹ̀ náà ẹ̀sìn ó ti ráyè pẹ̀lú kí ẹ bá àti máa ń ṣe yìí ìbáyìí náà ni ẹ̀yìn bàbá ń sọ́lá fún alùbá mẹ́jẹ́ o kò lọ sí tọ́jú wọn ó lè mọ́ ṣe rí nù náà so àbúrò mahdi lọ́wọ́ lónìí wọ̀sánmánà fi rìjà wà ìdá rọ̀wáìnà fi hàlàlì wà hàrọ̀ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá àdìsí hàlàlì àti hàrọ̀ wà áhkàn àti àwọn àdájọ́ ẹ̀sìn tàṣàdádná fi àfààní alìkí sinadì lágbára irú pé alọ́dọ̀mọ́ lẹ́gùn tí ma wá ní wa 80 90 àbọ̀ wọn takọ́dínà rèjà a ṣe náàdù a criticize a bí jìgìjìgì àwọn rèjà dáadáa orí báàbù tí ó fẹ́ bá agbọ̀nọ̀sẹ̀ ìyá níbẹ̀ èyí ò jẹ́ ti ti ọ̀rọ̀ Abraham Mahdi rahimahullah àti ka ọ̀rọ̀ sufyan as-sawri àti ka ti abraham bin mahdi sọ ẹja wa imam ahmad bin ambal ka wa mu imam ahmad bin ambal tán ni ma ka imam ahmad bin ambal ọmọ kéwù rẹ̀ abdul abbas ahmad bin muhammad asijzi an-nawfali Oleh sebab itu, tó ahmad bin ambal yaqub إذا روينا عن رسول الله صلى الله عليه وسلم في الحلال والحرام والسنن إذا روينا في الحلال والحرام والسنن تمام يا سنن كيف سنة نعمل أحكام àwọn àhádi ìsòkòhùn láti ìsàbíṣà àkáàtúntò ní sunan òlẹ́gbàá fi pé sunan àbídáwò ní sunan àbídáwò pé àwọn àhádìsì bí àhám à ń pè ní sunan so sunan jamu sunan sunan ní jamu tàbí tó ìbátan ilé náà wọlé ìlú sọ àwọn tó ti ń gba sunan náà wá àtúndégbé pé táwọn náà fún sọfún àfẹ́ òkè ńlá káàmù ìta nǹka ìtumọ̀ tó jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ la gbọ́dọ̀ fún kì ìtumọ̀ tí wọ́n kọ́ èèyàn ti gbé nìkan ní bàbá yóò sì lọ bí mú ọ̀rọ̀ àwọn sáláṣí kó làkó fẹ kàmá tẹ̀lé bá yóò sì wọlé. wọn àwọn sọ pé sábà ti báyìí pé abáta bàdí sọ àmì halal haram sunan ṣàdánà wàyí sọ̀rọ̀ wáyé nàní sọ sẹlẹm sí fàbọ ìlú àmàlì. abáta àlọ́ àdáta sọ sílá pa àwọn ọ̀la iṣẹ́ táwọn èèyàn bá ṣe ẹ̀ máa gbọ́ ní màmá wọn àbí ẹni àti ìṣòwò ìsìn kò gbédájọ́ kan kalẹ̀ òsì gbédájọ́ kan lọ kí ni ìtumọ̀ gbédájọ́ kalẹ̀ gbédájọ́ kan lọ ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ máa gbédájọ́ kalẹ̀ ẹ́ ẹ́ làyàbá ọ̀họ́pọ̀ wà láyà fọ́ kí ni ìtumọ̀ wádọ̀ ọ̀họ́pọ̀ àti rọ́pọ̀ ọ̀họ́ wádọ̀ ọ̀họ́pọ̀ yóò mí ni wípé èèyàn pé nǹkan jẹ́ wájìbù àbí nǹkan jẹ́ mustahab ẹ́ tó ìpínlẹ̀ àhábùdọ́lùwà ẹgbẹ́ onígbé gbogbo ìdájọ́ kankan lẹ́nu ọ̀rọ̀ gbogbo ìdájọ́ tó wà nínú ẹ̀sìn bá wáta èyí mínímọ́ọ̀mù ẹ̀ kó jẹ́ mọ́tà bọ́lọ̀ bá ti sọ bá ti sọ. tọ rọ́pò ọ̀pẹ òun ni kí n gbé ìdájọ́ nǹkan tó jẹ́ haram kí n sọ pé sọ àbí ti sọ pé sọ kì í ti haram àbí nǹkan tó jẹ́ ní irú mọ̀kúrò kí n sọ pé ní kì í ṣe mọ̀kúrò dàbí ẹni àdìsọ ìfẹ́ àbá gbà wá la yadau hukman wa la yarfa'u tasahalna fil asahi ade na awo to ran kagba lo won do agba lo won e ti wa won ti le ko do bi aka aba de se mu ele yo da ka lu ne ba won ti se ni to àwọn mete ta kan da ko yo wa ya ni le pe to ba ko àwọn mẹ́ta na ko to ba ko to to ni wọ́n wọ́n jo to ba kan na o mi yi pe ó mì rí pé kíní ìsímà kan ni ìlànà kan ni tó ṣe pé wọ́n gbà lọ wọ ara wọn tó sì kọ́ ìbá tó wà ló bẹ̀rẹ̀ hmm? bá dé báyìí. gbogbo eléyìí tá à ń sọ ọ̀sẹ̀ pé a máa gbàgbé o à ń sọ nípa dọ̀ à ń sọ dọ̀ ipò tí kì ṣe mú kárò ní ọ̀rọ̀ látàrí sọ mú kárò à ń sọ dọ̀ ipò tí kì í ṣe mọ̀tòrókò ní ọ̀rọ̀ tọ̀ so mo sì ti ṣàlàyé pé torí pé bá àti wọn lọ́wọ́ ìdọ̀ ipò láàrin ara wa ó máa ń kó owó kiri ìṣinú kì í ṣe ẹ̀rọ àwọn نعم وينبغي وينبغي التنبه إلى أنك إذا رويتها من غير إسناد فلا تقول فيها قال رسول الله صلى الله عليه وسلم كذا وإنما تقول روي عن رسول الله صلى الله عليه وسلم كذا طب أما هو كان نوت ينبغي تنبه كان نوت يسي حديث تاسو قالوا جمع إفير إذا رويت عن غير إسناد tó o bá gbà wá tẹ́kọ̀ọ́ tó o fi sinadu sí lọ́sẹ̀ láwọn àti mo sì wà lọ ta ló fẹ́ lọ ta ló fẹ́ mọ lọkọ ló náà máa máa léjì náà ni ẹwọ ni tó bá fẹ́ sọ irú àdéhùn wọn náà kó bá lẹ́nu kan ló bá tó ó jẹ kọ ẹ ẹ yóò fa akókò alẹ ti àhùn kiri wáyé ṣe alẹ adi dèédè náà ò ní sọ bẹ́ẹ̀ pé kọ́lá rọ̀ṣùlá ṣùlá ò ní sọ kọ́lá wọn torí pé èsì yá àti precaution ta ló fẹ́ tẹ́kì náà òṣìṣẹ́ tètè kọjá lànà a ní sixty forty example ìsìyàtò tọ́ọ̀tì òun náà labádé gbé mọ́ dànù àwọn tó tọ́lá tó sọ kọ́ọ́là òtítọ́ tó kọjá fọ́ọ̀tì òun oye tó ń bẹ ní títì fánàbí sọ èwo lọ́wọ́ sọ fún ọ̀hìn àyíká tó bá lọ dọ̀ ìfún fọ́lá ọ̀sán lọ́sọ́lá lọ́sọ́lá tó sọ ìsìnàbà tó bá kà sọ fún ìkọ́ kọ́lá náà lóòrùn tó fara ní ilé pé tó bá ẹ̀kọ́ bá ti sọ pẹ̀lú ìsìnàdì torí ìsìnàdì yìí kọ́ mọ́ ẹgbẹ̀ tó bá ti mọ̀ pé ọ̀tùmọ̀lẹ́gùn rẹ̀ ọ̀dàpẹ̀ tó wà mẹ́fọ́ fọ́lá kẹ́mẹ̀ ọmọ mà kò ní olùkọ́ rẹ̀ tó pé ìtò wà ní ìsìnàdì ló kà. àmọ́ tó bá ti lo ìsìnàdì tí wọ́n náà wọ́n ah, fọ́ kọ́lá ọ̀sọ̀ sọ́lá olùlọ kọ́lá o àmọ́ pẹ̀lú tàkì ẹ́ kọ́lá ọ̀sọ̀ sọ́lá but irú tẹ́lẹ̀ tó tán sọ yìí náà kọ́ o kò sí àbá tó bọ́ ńlẹ̀ tó ti lẹ́wù báàkò lọ́dọ̀ nkálukú ló yàtọ̀ láti ti bájẹ́ tó àyè lọ́dọ̀ ẹ̀lú ìdómi bẹ̀rù láti ṣe wọlé ìfúnná àbí sílẹ̀ ní àbí àlùmọ́nà fẹ́ ìfúnná sí i àbí àtọ̀ ọ̀dọ́ mọ̀sá ẹ̀ lẹ́gbàá ilé ìdíkọ̀ lọ́sẹ̀ ẹ̀kọ́ lọ àwọn mọ́ àwọn ìdálù kọ̀ọ̀kan tí ó rò pé ilé mm, ìkọ́lá sí gbé lọ́dọ̀ ẹ̀fẹ́sẹ̀ ní bá gùn alábájá ah, kọ́lọ̀ gbé tàbí eléyìí gan ló bá tẹ̀ ìgbọ́wà náà tàbí tó wà pàṣẹ ìwà tó bára lé ìkọ́lá lọ́bí tó ògbélé ìrìn le òun mọ́ra wọn táwọn ti sọ so ó wá lè ṣe lé kápá kan wá lo kọ́lá fàdíìsì kan sẹ́lẹ̀ kan fi pé lẹ́gbà àdíjì yẹn wọ́ọ̀tì lu bó ṣe rí lọ́dọ̀ àfáàjà tẹ̀wọ́n nígbà kò wọ́ọ̀tì tó báyìí nígbà lọ́dọ̀ ti àdífi lábájá ọwọ́ sí báyìí òun ó wà rọ̀ fún ìgbè nígbà táti ti jẹ́ bọ̀ ayé rẹ̀ fún ọkọ̀ lábẹ́ kìí ṣe mọ́ nígbà jù àfáà tó tó lọ́dún kan lọ torí pé ẹni yẹn ó lè má ṣe ìpè ní lẹ́wù ìtẹ́ni ẹ̀tọ́ wà ní ìsinadì kò wọ́s tó ìtẹ́ni káyì náà so tó báyìí àní sọ fún أو بلغنا أنه كذا وما أشبع ذلك لا ما بعد أن تصل أبو طوالي سر أن تصل أبي توجب لألا تجزم بمثل في ذلك الحديث الرسول وأنت تعرف بعض وما في سو كاتيجوري كالي كو فاليس ني كان نبي تو انا كما تو بالي لا بده تو ضروري بس وكما ني نا غير حديث كان ما ضروري يا نا ضروري بايبو àwọn ní àdíjìnà tó máa lórú ìyá ilé nìkan tó sọ ìjọba ọba ọdún àti ìsọsọlá tó gbé kóhà sí ìsìlámù kò nẹsẹ nípa bá tó pẹ nìyẹn dọrin ẹ olùmọlú kama ọdún yà ní nàbí ìsàlá ẹ jọsí làwọn ìgbé bẹ́ẹ̀ náà bá ka hadith nísì ẹgbẹ tẹyìn ọba gẹẹsì láwùjọ dára á ní á ní àwòkàmà kọlà mùsùn ẹ ẹ tíṣàkù díẹ̀ bá ti wà àwọn èèyàn bẹ sọ olówó yìí kò nẹsẹ torí ẹ̀lẹ́gbẹ̀ agbáwọn wá ti tàà wọ́n ti tàà kò bù wọ́n rọ̀ pé ah, àdíjì wá sọ ìrìnà pílẹ́tọ́ lórí ìyà èjìdẹ́ ìjúwáyá tó gbé gbọ́sọ̀ tó sọ ìbọ̀sílò bá lọ́gbù rẹ̀ àbí ọmọ ọmọrí kí ó wà níbẹ̀ tọ́ ilé yìí ni ó kún orí wáyá ti alhadith sọ̀rọ̀ pẹ̀lú kùmọ̀tàbà ọwá fún gúrú àdíjì bọ̀ ìfẹ́ ilé ìtawí yìí náà kí ni ìdájọ́ lílù láti fẹ̀sẹ̀ tẹ̀wọ̀mí ìwọ́ àdíṣọ́ ìpùtà bábọ̀ yìí ni ó kéèké àlàdíṣọ́ ìbìmọ́nà kiri ìbìmọ́nà làámù tí mọ̀ òdó wà bẹ́ yìí اختلف العلماء في العمل بالحديث الضعيف نعم والذي عليه جمهور العلماء أنه يستحب العمل به في فضائل الأعمال لكن بشروط ثلاثة أوضحها لحافظ ابن حجر وهي أن تكون الضعف غير شديد غير شديد أن يكون أن يكون الضعف غير شديد وأن يندرج الحديث تحت أصل معمول به وأن لا يعتقد عند العمل به ثبوته بل يعتقد يعتقد الاحتياط آه. حكم الحمل عمل بالحديث الضعيف um, kí n tó kọ́kọ́ sọ ilé ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ ibn abi hatim ibn abi hatim òun ló ṣe ìgbà ìṣẹ́rọ̀ bọ́ta àdé tíra tó lóko yẹn. kẹ́ni tí mo kíní ya yàtọ̀ jẹ́rù wá tààdé ọ̀tọ̀ jẹ́rù wá tíra ọ̀tọ̀ ẹ́ pé ẹni bá ti ń sọ ń pa lẹ́kùn rọrí ó jẹ́ pẹ́kọ́ àbójẹ́ náà yìí ìmọ̀ yẹn láti ní jẹ́rù tíra wa ń bẹ táfà ń pè ní jẹ́rù tó fẹ́ sometimes nǹkan míì ó rò mọ́ ní divine tí nǹkan wà up tó wà kọ́ bí ọ̀rọ̀ ti mọ́ ọ̀nà ilẹ̀ ìtànà ìgbìmọ̀nà sábà lọ́kùn sí dáadáa fáwọn ọmọ yẹn nígbà tá a wà ní ilé sọ́ọ̀tì lọ́sọ̀ àkànbẹ́ ní àwọn ọmọ yẹn nígbà tó wà ní ilé tó wà kò sí rẹ̀ lọ́tọ́ ń gbìyànjú. ẹ̀rí tí wọ́n ti wá ọ̀fẹ́ nìkan bẹ̀ dáa mọ́ṣálá ilé yìí máa tó gbá ẹjẹ́ kó wá ẹni lè kó wí lè wá ẹ̀yẹ́ náà ó ti wá láwọn àkàn tí àwọn ó tọ̀tọ̀má adíléṣù gbangba náà èmi náà ti kó sóbi ọlọ́pọ̀ rẹ̀ àyẹ̀kó sóbi àyẹ̀kó sóbi. ní ìwà ìkí ní ìṣùgbọ́n ẹ̀sẹ̀ náà ṣe àwọn ṣí àìsàn ń gbé là ń gbórí ìdẹ́tọ̀ gbangba yìí. agbára àwọn wà nínú ẹ̀sẹ̀ ohun ọ̀gbìn ní iṣẹ́ ṣé àpò tàbí ìṣùkò sí ẹ̀yìn lọ́lọ́run. àwọn wà sílẹ̀ ẹni tó máa ń àwọn ò ti rọ́dò fún ṣí àgbà náà ṣùgbọ́n àwọn pé àwọn ẹlẹ́sẹ̀ sí káàmù sọ̀rọ̀ yìí fún sọ àkílẹ̀ bàbá bá yín wèrè ṣí àtẹ́gbà fún wa bára ẹjọ́ wọn wá ní bàbá wọn lọ́tọ́ rẹ̀ wá yìí ó ti di kan lọ́tà sí ọ̀rẹ́ àtàgbà ọlọ́tà àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ pálọ̀pọ̀ máa ń tó tàjẹ́ abẹ́rẹ́ màdó ẹni tó wá jábẹ́rù wa náà àwọn olóògbé ti ń ta sí ojú ìjọba tó ń bá ní. kí ni usulu salata? mo ní usulu salata ti wo. ó sọ fọ́ọ̀dà pé ẹ́ kò mọ usulu salata. yóò wò wọn. ọ̀rẹ́ wa ní sáré ní usulu salata. Nah, ẹgbẹ́ ọmọdé wọn náà ẹgbẹ́ ọmọdé wọn, ẹlọ́sùn ìbára láti ọdún ìbára láti ìbára láti ìbára láti ah, ó ní ìwọ̀n sọmọ ìlú àgbẹ̀rẹ̀. So, orí sọ́mọ́lẹ́ àlùsùn òfin láta, nítorí ìdíje three fundamental níbi kíni. Èyí tí wọ́n mọ̀ ní pé òṣùlù Fàlásà sí wọn lọ́dọ̀ Hab tàbí Kọtíra, tó ò ní kẹ́lẹ̀ òṣùlù Fàlásà gbogbo ayé yìí. Ó lè bìyànjú pẹ́sàn òṣùrù sàlátà ó kọ̀ síra nù báwọn òṣùrù sàlátà tó wá ní general meaning so fílẹ̀ sí ní ọgbọ́ òṣùrù sàlátà till economics in economics three fundamental issues in economics òṣùrù sàlátà lòun náà òṣùrù sàlátà tó yẹ́nu sí ìyá three fundamentals in physics òṣùrù sàlátà lòun náà òṣùrù sàlátà general name ni but wọ́n ti fi kẹ̀ specific o tó wá fẹ́ sẹ́ interview fún yẹn pẹ̀lú oníkèrè kò tó ìgbà láti àtìwọ̀ ọmọ ní kíra àti ṣẹ́wọ́n lọ máa ń ṣe pọ̀pọ̀ ń kọ́ ní gbogbo tó ìgbà láti àpọ̀ ẹ̀ tó wọ́n sọ ọ́ pé ṣé mo mọ kíra kò tó ìgbà láti ọ̀rọ̀ àti òkè títà ni wọ́n á dákọ̀ ìgbà láti sọ lọ́sọ̀ abẹ́ ìkókè kí ni wọ́n pè ní òṣù sàràkà ní bọ̀pọ̀ ní kí ni jẹ́ òṣù sàràkà àkòrí tí ó jẹ́ òṣù sàràkà ní.

Di ibn abi hajj ẹ́ tó kí àwọn pé tó mọ járuwá sáàjú rí <laughs> ẹ̀ṣẹ́ mọ tí ó rà járuwá sáàjú òun ti ta ni so ibn abi hajj rahimahullah ó ní ibn abi hajj ń tàn sọ yìí abu hajj ní bàbá Abu Hatim Al-Razi ọ̀làn hmm? pẹ̀lú Muhammad bin Idris bin Idris Al-Hanbali Al-Razi òun bàbá yìí pẹ̀lú ẹni tó jẹ́ Ibn Amr ẹjẹ́ kọ́sìn Abu Zur'a Al-Razi Abu Zur'a jẹ́ Ubaydullah bin Abdul Karim Al-Razi. pẹ̀lú Muhammad bọ́nà Muslim bọ́nà wàárọ̀ abọ́ọ̀dì. àwọn yìí ni wọ́n jọ wá lásìkò kan náà tí wọ́n di rọ́jì rọ́jì ẹni tó wá láti rọ́jì láti ní àárọ̀ rọ́jì rọ́jì lónìí ní adé sinmi ńlá nínú. so gbogbo nǹkan tí ọmọ wá ní àbátìmù lọ́ta pé muhammad ló kọ́ jù ibn abi hatim jẹ́ abdulrahman abdulrahman ibn abi hatim so ọmọ tiẹ̀ nìyí òun wá kọ́mọ káàkiri ó kọ́mọ lọ́dọ̀ bàbá rẹ̀ náà àti ẹ̀tọ́ jẹ́ kọ́jú bàbá rẹ̀ gbogbo wọn so nǹkan tó bá wá gbọ́ ìmọ̀ tó gbà lọ́dọ̀ bàbá rẹ̀ àbí lọ́dọ̀ kọ́jú àti àwọn míì lòun wá fi fọ́ọ̀mù fẹ́ra ìjẹ́rù bàtà rẹ̀ ẹ ẹ wọn gbọ́ mẹ́tò sọ wà fún yẹn wá nìkan láàtò àgbì àlágbájá bọ̀dé tó náà ti ń kọ́ ó sì fẹ́ẹ̀ lórí tí wọ́n mú kọ́ lórí ọ̀sán ti kọ́ ọ́ wọ́n kọ́ lórí tí àwọn ọkọ̀ tí wọ́n kọ́ lórí tó ti sáré kọ́ gẹ̀rẹ́ tó ọmọ rẹ̀ ní Muhammadu bó ṣe ṣe tíra jẹ́rìí wá tààdé náà ló tún ṣe tíra ẹ̀ láì bá ti ní jẹ́rìí wá tààdé ibùn àbí hajim wọ́n á mọ̀ pé bí wọ́n dápa bàbá rẹ̀ bẹ́ẹ̀ tó dápa pé omi lábájá palábájá ó ní sọ̀rọ̀ òkú tó bẹ́ẹ̀ náà ló pẹ́ ẹ̀lá tó ní àbí hati pé mo bí àbọ̀ hati àbí mo bí àbọ̀ lọ́rọ̀ àti oúnjẹ kọ́ sí bàbá mi nípa pé àdé báyìí báyìí báyìí báyìí bọ́ láwájá báyìí bá láwájá báyìí bá lọ́kọ̀ rẹ̀ láwájá báyìí ló dé ẹ̀lá àbí ẹ̀lá ló múnà àbí hati àtúnkẹ́ jẹ́rù wá tààdé ìdínà àbí hati ó tún wá ní kàfíìrù ìdínà àbí hati. ẹ̀ ìhùn tàfíìrù kàfíìrù tẹ̀lé ara àwọn ẹrú àwọn tàṣírí nàbí hajj sáyọ ẹ̀jẹ̀ tó bọ̀dọ̀ tó tàṣírí jẹ́ mọ̀kátọ̀rọ̀ fún tàṣírí tọ́bárí ọ̀tàṣírí nàbí hajj wà sáwájú mọ̀ tó ní ìsìnàjì ọ̀tàṣírí màṣúr náà so ibn abi hajj mo ṣe tírà tafsir ó ṣe tírà tó jẹ́rù wọ̀ tàdé ó ṣe tírà tó rẹ̀ ẹ̀là ẹ̀ ọ̀ náà táwọn bá ṣe gbogbo rẹ̀ fún ó mà ẹ̀gbọ́n ìpínkọ́dà kì í ṣe pé bóyá nìsí yìí jẹ́rù náà ló kàrà ìgbẹ́lórí pé nígbé ààbò ah, fẹ́ lálà ṣe yí o ọ̀hún àwọn ò máa sàfàrí fún ọmọ bọ̀ torí pé wọ́n fẹ́ táwọn yẹn dẹ́sẹ̀ ìrú náà kọ́wọ́ tó ṣe ní yìí ràn mà kí sábà fi ń ṣe ní sáà ah, jẹ́rọ̀ta jẹ́rọ̀ta jẹ́rọ̀ta ibùdó àbí hatim náà ló ti tafsiru táǹpé ní tafsiru ibùdó àbí hatim òfin jẹ́rù wọ́n sáré ló wà níbi èyí ọ̀hún ló ṣe ní lálẹ́ ibùdó àbí hatim ọ̀hún ló ṣe lẹ́yìn náà so gbogbo àwọn àdínkù àwọn àtàrí yẹn àwọn náà lọ́lọ́pọ̀ ẹ̀ka láti fi mẹ́sẹ̀ ló àwọn náà ni wọ́n wá dìde gbà kan fẹ́ da ẹ̀sìn so kí símú ti ká máa ṣe ní kíndí kákáwọ́ tó máa ju pé wọ́n náà láwọn afẹ́ẹ̀tì ẹ́ so ibi nàbí hatim sọ inú tíra rẹ̀ nígbà tí ń sọ níbi ìbẹ̀rẹ̀ nígbà tí ń sọ lẹ́gbọ́ àwọn tí wọ́n ń gbà ní ìwà ọ̀rọ̀ wa kẹsì yẹn pé ápù yìí kẹ̀kẹ́ ti wà nípìnlẹ̀ nípìnlẹ̀ pẹ̀pẹ̀. wọ́n ní wà mìíràn mọ́ nínú àwọn sẹ́ńtà yìí sọ̀rọ̀ àwọn arétọ̀ nílẹ̀ nù ọ̀sọ̀lùkù ẹni pé ọ̀sọ̀lùkù ni dàbí ó lẹ́sìn hmm? ó lẹ́sìn dáadáa ẹ̀sẹ̀ rẹ̀ dún ẹni tó ṣe é kíkọ́ náà gan ibi tẹ́sán ẹ̀sìn lé tọ́ ó ṣe wàrà wàrà ní ló kọ́ máa ń jìnà àwọn kan tó jẹ́ haram kọ́dà àwọn kan méjèèjì haram náà kọ́ jìnà tó ná ètò tó wọ́n ti kọ́ sí haram. àmọ́ tó ṣe méjèèjì pé tọ́ àyẹ̀wò bá fà kì í àgọ̀ ẹni tó ṣe é pé kì fura tó bẹ̀. bàbá kan wà báwọn ẹlòmíràn ti wà ní bá àti ìlànà ìlànà ó wà headless ó wà kílò innocent ó wà innocent kì í tó báyà ìmọ̀ nílá ká ètò ṣùgbọ́n kó mọ́kà nǹkan fún ṣègbọ́dà ká ìmọ̀kà nǹkan fún kọ́ ó wà lè bà nǹkan jẹ́ so ẹni sáré pẹ̀lú ẹni ẹni yìí ẹ̀kọ́ yìí tó wẹ́ bẹ̀rẹ̀ ó sì jẹ́ nìkan tí ó jìnà sí pé gbogbo tọ́lọ́nkà máa ṣe náà ló jìnà sí tọ́lọ́nkà ṣe yóò ṣe ṣùgbọ́n níbi pé ká mójú tó pé nísìn èèyàn gba hadith lọ́dọ̀ yẹn pé ọ̀dà tíra tó kọ àríṣì rẹ̀ ti ń sọ pé ah, ah,

ẹlòmí ìgbà pé tó ń jẹ́ tó ń jẹ́ gáfúlà ní pé àwọn ní hadithi wọ́n lé o wọ́n lé nítorí ká o wọ́n lé bí bí bí èèyàn ṣe àwọn bí bí ẹsẹ̀ ṣe rí ẹ tó wà ní security ṣe rí làwọn bí ṣe rí wọn pé no má gbà wọ̀ lọ ẹ má trust anybody o nǹkan tí wọ́n ṣe wàhálà jù tí wọ́n bá ara ju alẹ́ ó sì pé gbogbo ìṣe wàhálà tó ti kọ́ bu àhádìsì yẹn tó kó bò ojú wípé ó lọ́mọ ọmọ rẹ̀ òun àwọn àhádìsì kan tí ò sí nù rẹ́kọ̀dù ẹ̀sìn tó àwọn àjọ ẹ̀rìn mọ́ pípẹ́ ni yóò lè fura pé yóò kà á máa rà dídì tó bá kàwé ah, ní lẹ́yìn tàhán dámì ní àdébì yóò ní àwọn ọmọ síra mi nà án kò ní fura dé ìmí ń bẹ ẹlòmí ìgbà ni yóò pè yóò jì kíra rẹ̀ yóò fi so so mẹ́rin tètè ó ń gbẹ̀rù àmọ̀ pápá ètò ló gbọ́ ẹ̀yìn òrìgbẹ́ lómi náà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ bá fi síbi ọjà lórí ìjọba ń gbó lọ́jà á àtòjú owó àtèrè wọ́n fà á máa lára rẹ̀. ìgbẹ́ ṣe ibo lẹ kéèkú pé ẹ̀bù èèyàn dáadáa náà ní bọ̀t owó olè máa bá ẹ̀yìn sáàmà wá di àpò káàkiri ní àmọ́lì ah, káàkiri ní àìmọ́ ah, ilé tí ó máa di káàkiri ìgbà ẹ̀fí ilẹ̀ tọ́lọ mákàrà yóò ṣẹ̀ sáà ah. nínú àwọn táwọn náà wá inú fẹ́ ti gbà ní ṣọ́ọ̀bà àbáṣọ́lọ́mù fi jáde ṣọ́ọ̀bà kò lówó púpọ̀ kéèkú ti ọlọ́run bá tẹ̀lé láwọn ọmọ ìyá káàkiri nílẹ̀ tó máa kọ́lá ìmọ̀ sọ fáwọn oníhàdé pé ya àfàbàlhàdé ẹ̀yìn tẹ́ wọ́n pàdé lọ́dọ̀ ní ẹ̀lùzámù sọ ẹlọ́sọ́jà kẹlọ̀ lè wówó fa iná ma a nà ìyálò ala ẹ̀kọ́wàtí àwọn bọ́dá sì wọ́n fìlè lówó wọ́n fara wé mi o tó wà ní àfáà ní ó di látàárọ̀ náà tó bá jọ wà nígbà yẹn náà ni èmi ti rí kàǹkan fún mi lówó ìwọ náà lọ́sọ́jà kọlọ̀ owó tiẹ̀ o bọ́dà tèmi ó mi lówó bọ́dà mi ní fún bọ́ o ẹ̀hẹ̀ fún àkọ́mọ̀ sí wà ní fa iná ma a nà ìyálò ala ẹ̀kọ́ Hmm? torí ẹni kò kò ní kò kó rọrùn káfà àtọ́fà rẹ̀ lè fi káfà máa kéwú lọ ní káfà máa kéwú jẹ ẹ ìgbẹ́ náà ní ẹgbẹ́ ìpinnu kọ́ ká lọ lè mú jẹ rẹ̀ kó bá ní kókó àmọ́ pa àwọn tó náà kókó ní tọ́lọ̀ ti dá wa náà nílé fádó kì fara ẹ̀ ní kéwú kọ́ mẹ́sì èyí tó jẹ́ fádó ayé nìyí tó fi sin lọ àmọ́ láti di bí tó bá ti wá rí sọgbọ́n òun ṣe tí wọ́n bá fi ara títí di ọjà lásàtọ̀ owó ní péjọ torí ẹ̀rọ náà ní òun ò fẹ́ gbàgbé àdéhìí tó kọ́ ó ti bùbá kára eléyìí tí mo fẹ́ èló lẹ pé ìtura lọ pé èló ló pè ní àgbàtọ̀ ẹ mọ̀ kéèkì lórí ìjọba ní kẹta ní wẹ́ẹ́ fipá fún ọdẹ nígbà tó hundred hundred kọlọ́kì hundred hundred ẹ torí kò fọkàn sí i káàkàn wọn ẹmọ̀ pé wọ́n gbé pé wọ́n lọ pé eh, kẹ́ẹ̀rán máa jẹ́ ní àbí kí wọ́n máa ń pìlẹ̀ fún ẹran ọ̀jẹ́ ẹ̀dùn ọ̀lẹ̀kùn táwọn ṣe ń jọ pé àkàṣe kẹ́ẹ̀rán máa fi wọlé ni ilé yóò bí ó lè lọ́wọ́ rọ́sùn ga rárá béèyàn bá débẹ̀ yóò sí náà pé ẹran nìkan ní olé wọlé ẹran ọ̀jẹ́ ni ẹni yìí ìbìnàbí hátìmọ̀ wọn sọ fún wa pé ẹni àwọn mí bẹ̀ pé òun pẹ̀lú àlùwárí àlùmọ̀gáfà mọ̀gáfà ló gbọ́ ẹ̀rọ mi bóyá kí n ló tẹ̀ náà bá ìpè sọ lóòótọ́ píńtọ̀ tí a ń sọ táwọn èèyàn fi ń ṣiṣẹ́ lè kó wà pàkẹ́ tá a bá lo ọ̀rípa àwọn ẹ̀hàdì èké sọ wípé nígbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin alẹ́ àti màáwíyà wọ́n ní àwọn sọ̀hábà kàpé kan ṣoṣo láàrin wọn pé wọ́n wá ní àbúmú tàbí aṣáre bí ọba alùhù wọ́n sì ní amazon app tọ̀kítọ̀ yẹn táwọn máa ń kàfẹ́ kó náà lókù gbogbo àwọn èèyàn kan tó ń tọ́ta àtàrí ó wà fẹ́ pé àwọn mọ́sálásí àrí sí àwọn tọ́tẹ̀lẹ̀ alìyàn wàkánà mọ̀gáfàlì ẹgbọ́n mọ̀gáfàlì yẹn lédè tí wọn kìí ṣe dẹ̀ndẹ̀ rẹ̀ ṣántú kìí ta gọ̀ lómi lóòtọ́ kí sọ yóò wà sọ̀rọ̀ wà sọ ìbọn tó wà sọ yìí ní pé sọ́ọ̀tì ní pé ẹni tí kì í tó bẹ́ẹ̀ tó gbọ́ lómi mo ká fàyè pé ẹni tí kì í tí àtẹ́ńṣà pé kódà kan bá sílẹ̀ lọ́gbọ́n fún kò ní mà pé kì í tún máa ń ní ìtẹ́sìtẹ́ ìṣẹ̀ yẹn kọ́ wọ́n ní ìdí kéèyàn fi àtẹ́ńṣà pé ibi tó ń gbé lọ́wọ́ ọlọ́wọ́ ṣe ìtàmẹ́ tó kọ́ ìtàmẹ́ ìṣò pé tó wọ́n fi búnyà wọ́n ma fi ń sọ bẹ́yàn ṣe níbẹ̀ lágbàjá ò kò lè kò tají tó bá wọn ilé ọ̀gbẹ́ yóò smart ẹ̀wọ́n yóò bá smart tó sọ pé bẹ́yàn ṣe ń bu so kí kọ̀ọ̀tán kọ́ náà níbi tárìkì náà àwọn tán kọ́ náà wọn ìntẹ́ǹdì wípé wọ́n fẹ́ fi àwọn mọ́sálásà rí lẹ̀lẹ̀lẹ̀ èdè náà ní pé mùsọ́fà ní pé kò ní pé àtẹ́ńṣà sí details ẹgbẹ́ bí ẹgbẹ́ bí wọ́n bá bí ń já Eh, kí ni dọ́kúmẹ́ǹtì tá a fẹ́ lọ lè fi gba kọ́ńtrátì wà bọ́lá ẹgbẹ́ sí pé ní ah, mo jẹ́ fi sí náà ẹ́ ìṣẹ́ tó pàtàkì báyìí lẹ́gbẹ́ ìgbé bọ́lá ẹgbẹ́ sí pé ẹgbẹ́ olóòtú ìkàbí eh, ìyá kìíní sẹ̀ bá rí iná náà èké ṣe pé bóyá ọpọlọ rò pé kò kàkan fún kò ní bí àtẹ́kùn pé pé bá ti kàn bọ́ lára gan ilẹ̀ tó wà ní mo ṣe nísìn ẹ̀hẹ̀n ìfi ó wà nínú tíra yẹn kan kan gẹ́gẹ́ nù kì í ẹni tó ń bá tú báyẹn kí ẹ̀sùn pé mùgáfàlù mi dẹ̀dẹ̀wẹ̀ èdè common language ní ká lo fún dẹ̀dẹ̀wẹ̀ bọ̀ nínú tíra kan ń lò wọ́n máa ń lò fẹ́ tó gbọ́n náà mọ̀ tó pé ní kò ní sí attention níbi pé fọ́nà tí ẹ̀ bá fẹ́ kan kò nínú ibi tẹ́sí màá pé bẹ́ẹ̀ ló ṣe rí pẹ̀lú bẹ́ẹ̀ bá ní Quran náà ló wọ́ọ̀dù ikú káwọn obìnrin mọ̀mìnrin إن الذين يرمون المحصنات المؤمنات والغافلات Eh? sẹ́yìn orí oúnjẹ mọ́mínà yóò fi jẹ gọ́ọ̀fí pẹ̀lú ìtùmọ̀lẹ́fẹ́sú pé àwọn mọ̀mẹ́ni tí wọ́n tó pé wọ́n ní ṣe dìná táwà gbọ́n ṣẹ́bẹ̀dẹ̀ rẹ̀ jùlọ ẹ̀rí kìí ṣe sọ́mìnì ta ló lè bá mi sọ túmọ̀ rẹ̀ báyìí àtàlọ́hùn ní sífàtì ìwà ìtumọ̀ ẹ̀ ní pé torí pé àwọn dá lọ́kàn wọ́n sì wà láwùjọ tó dáa wọn ò ní fura wọn wà innocent débi pé kọ́dà táwọn èèyàn bá fẹ́ lọ́ọ̀kan gbọ́ ọlọ́run wọn ní mà ó fi sọ pé wọ́n lè wá tàbí sí ìtẹ̀síwájú ibi alágbájá orí tó lágbájá mọ̀ tó ẹgbẹ́ o máa ọlọ́run fi kàlùkù àti láti kódà gan ìwà ìfàṣọ òní wá sí wọn lọ́kàn àwọn wà yìí ló sẹ́ẹ̀dẹ̀ fún ọmọ òsì gbogbo ènìyàn ló dá so gọ́ọ̀fìlù bẹ́ẹ̀ pẹ̀lú lọ́sùn fúra ẹ̀ sọ́nà wà lọ gọ́ọ̀fìlù ó mú mí nàìjíríà tó pẹ̀lú wà ní dẹ̀dẹ̀ rẹ̀ wọn láti gbọ́dọ̀ èdè lárúbáwá gan fáwọn èèyàn sáfẹ́ bá wọn sábẹ́ àtàbí ìlọ́wọ́ náà ò tún clear sí wọn kò yé bí ọlọ́run bá fi mọ̀sán náà àwọn àwọn àtàwọn tán gbọ́ ọlọ́run fèèyàn ní mọ́mínà ló bá bẹ̀rẹ̀ gbogbo tó gàfé láti ń bẹ̀ kò lẹ́yìn tó ṣe é pé ó wà nínú fẹ́ gbogbo kò wà complicated ibi tó ẹ̀sùn bá ah, ọ̀ká bí inẹ̀sì rẹ̀ ọmọ tí ọmọ tí wí ni nísìnyí báyìí ẹ̀wọ̀n pé bí èèyàn tó bá tó sá gbogbo nǹkan èèyàn náà ló dá ó dàbí ọlọ́run tó fi sọ̀rọ̀ sí wa ó sọ aláwùjọ wa ṣé ẹ̀rọ ọmọ kékeré nìsín ó ti ń dájú ọgbọ́n dé àwọn alẹ́kọ̀ọ́ tó fẹ́ ta burúkú kí wọ́n á pè bẹ̀rẹ̀ pé wọ́n wọ́n bá tún tì wọ́n á fẹ́ fún àwọn ẹgbẹ́ akọ́fẹ́ fi kì í ná àbí kàtà fọ́tàn bá àgbàlagbà ní kí ó ti kí ẹni bá ń ṣe dọ́pìlánà wọ́n fọ́ ẹ̀hẹ́ tó fi wá sábúrú fún wọn ní gọ́fìlà kan mú. ṣùgbọ́n àwọn ilé ìnáà sọ bẹ́ẹ̀ sọ kí sọ̀yọ̀ ọ̀pọ̀ yìí àmọ́ padà wọ́n sọ yìí kì í ṣe mùgáfà sí dẹ̀ndẹ̀rẹ̀ lórí láìláì àwọn ọlọ́lá ìdí òfin jẹ́ mẹ́jẹ ọ̀rẹ́ òní wípé láyé ànábì sálàlá àlọ́ sẹ́lá ànábì gbé rẹ̀ kan lórí ìṣùgbọ́n sọ́ra ṣáà òun àti òun ní sálàlá wọ́n rẹ̀ ṣe láàpáwọn ìpínlẹ̀ bàṣírà wọ́lá tùnàfíra wọ̀yàfíra wọ́lá àtọ́àfíra ẹni sábà gbogbo ẹ̀sán fídíò ohun lẹ̀lẹ̀ rẹ̀ níwájú lẹ́nì kéjì àwọn ọmọláṣà ló yá yàtọ̀ ọ́bẹ̀rì ó jẹ gọ́fúnà bàbá ó jẹ gọ́fúnà kúpa ẹ̀rọ rẹ̀ pẹ̀tọ̀ gọ́fúnà gbogbo òlú lẹ̀lẹ̀ rẹ̀ ọgbogbo ìdí náà ló dé tọ̀dọ̀ ẹ̀ náà ni ó di bọ́ ó lè gbé yàtọ̀ lórí ìmọ̀kẹ́wà lálẹ́ ọ̀tọ̀ ń tẹ́ ń jà sí i ìwọ̀sí àpò kálukú máa ní disposition pé ó wù mí kó parí ó mọ̀ wá gba gbogbo compromises gbogbo pàṣẹ máa gbé ok ṣé tabasí ilé ìṣe yóò parí lọ́pẹ́ yìí kọ́ ń tọ́ ní ìgbégéni ọ̀dọ̀ ọ̀rọ̀ olóhùn mọ̀ bá ṣe padà bẹ́ àà ah, ah, kò ní bá ṣe bí no no no mo believe ẹ̀ náà ẹ̀ ní sámìnà kíkọ́ sáyẹn ọmọ òfin ìpínlẹ̀ wọ̀ ṣe rí náà làwọn yẹn náà ṣe rí and attribute tó dáa ní ibi táwọn ìjọba ti dà. Hmm? tó kéré ní mo lápá lẹ́sẹ̀ lè ń bẹ̀rẹ̀ sọ ní sọ ní bára lè nìkan bára ẹni bọ̀ tó bá tó bá mọ̀ pé bẹ́ẹ̀ tó náà tó wáyé ẹlẹ́sẹ̀ lẹ́yìn múlẹ̀ mọ̀ tó láti mọ̀ náà tó bá rí láti tó náà pé àgbàgbé láti àwọn náà ń bọ̀ òṣìlẹ̀ tó Ibn Abi Hatim ìmọ̀wá ọwá ń sọ bẹ́ẹ̀ pé a nínú àwọn ó jẹ́ àwọn olùwà pé àsọdúnkù alùwárò alùmọ̀bàfà alùwárò àlẹ́yìn alùwárò àlùmọ̀bàfà torí pé kì í sí àtẹ́ṣà sí ìgbàgbà èyí tó kú bó tó bó mọ́lẹ̀ tó bó ìfẹ́sí rẹ̀ ní pé o ṣe ní sẹ́ẹ̀kì ó sì fẹ́ pẹ̀lú àwọn. ẹ mọ́ta abẹ́yọ bẹ́ẹ̀ kò ní pé afẹ́ yọ bẹ́ẹ̀ pé ẹ̀sìn rẹ̀ oníjẹ́ kó mọ̀ ọ́n mọ̀ ọ̀rọ̀ máa nà. bá ń kọ́ wa àti àti ọdún òkú omi. àti yọ ọdún òkú omi àwọn ní àdéhùn ọ̀la ọ̀la ọ̀la ẹ̀wọ̀n púpọ̀ ìgbọ́sọ̀ hmm, sí tàwọn òfin gbọ́lọ̀ sí pùpà kan ní ẹni ìròyìn pé yọba sọ fún ẹni ìròyìn pé yọba sọ fún ọ̀nà méjì náà ní òkè má kọ̀rẹ́ méjì náà náà ẹ mọ àìkánjú pé ẹni yẹn mọ̀ mọ̀ so wọ́n wá fún ọ̀tọ̀kọ̀ nídájọ́ ẹni tó mọ̀ mọ̀ parọ́ mọ̀ ọ̀dọ́ àlè gbàdí oníkátọ̀ yìí ń tọ́tọ̀ òtù wá ti wàhálà kó wá mọ́ sí kádà ọgbẹ́ ẹ̀mù ẹ̀sì yàtọ̀ lè dì fún òtún fẹ́ pẹ́sẹ̀ tó tún wà ní ẹ̀sìn náà kọ́ náà fún bọ́ ọgbà ẹ̀dà yorùbá nìyẹn so ìwé èèyàn báyìí tó gbé wọ́sáhàwó gbígbàgbé owó rẹ̀ pé tó rọrùn sọ́wọ́ ìgbà tó kún náà báyìí wọ́n bọ́lọ̀ fún òṣèlú ìwé èèyàn báyìí àkójẹ́ kí ni sọ̀dọ́ ọdọ́jọ́ wáyé àmọ́ mistake kọ́ mà nígbà tí wọ́n fa mistake yìí pọ̀ àti sọ́nà pé àwọn sọ́wọ́ ẹgbẹ́ wọn wá sí sí ìbáadá yìí ẹ̀rí ìbáadá sọ pé ìdí mi sí ìbá ti fi sí ìkan yìí èèyàn máa ń yá nǹkan èèyàn máa ń yọ nǹkan ní ìṣe ẹ̀ sáà wọn wò ẹ̀ bá wà nílé ìwé àbí wà nílé ìfẹ́ oníkà tó bá láìsí máa dá àkàtọ́ láìsí sọ́jẹ́sì gbáyé máàkì lónìí ẹni tí àìsàn bá tó ń pọ̀ nǹkan mi ìfẹ́ ìṣèpárí ilé ẹ̀kọ́ padà sí máàkì mi yóò pé ìlísọ àtẹ́ṣà tí nǹkan tí ò ní fẹ́ sí ilé yóò wà ní máa fi ṣe kí pípò lọ́pọ̀lọpọ̀ mọ́kọ́lá ìrùgbẹ́ tó ilé ìwé ẹjá ti lé ìkábọ́ sí tọ̀bẹ́ ìtẹ̀lẹ̀ tí ó bá sí bàádà tí ìtọ̀ bá ti lọ mọ́ bàádà káwọn akẹ́kọ̀ọ́ láàrín sáyẹn náà sí ilá gbogbo àwọn lọ́rùn tí ń tẹ̀ ń tó tẹ̀ ń pẹ́ ìdájọ́ ìpè ó wá tó lè jẹ́ dọ̀ẹ́ tó tó wá jẹ́ báfọ̀ nìyọ̀ sámẹ́lì olùkú ìlú gbogbo ilé ọ̀lẹ́rìn àti pé brọ́dà kan béèrè nígbà tó sùn orí ah, ṣe gbogbo tẹ́ǹkà yìí ẹ̀sìn jẹ́ ògbẹ̀lá ní ṣùgbọ́n òkú bẹ̀rẹ̀ gánà látàrí ànẹ́bì wọ́n ti parọ́ bá lẹ́gbẹ́ ah, ah, gbogbo sẹ́tẹ̀ ní wọ́n ṣe yìí ṣàwọn wọ́n dẹ̀gùn wà láyé rẹ̀ báyìí olùkọ́ ó fi fún ilé kí òun náà lè gbogbo wà tí ìjọba tí ó wà pọ̀ nílé tẹ́ ìjọpọ̀ lọ́rẹ̀ ní

that is active song kan tó bí kò fi ní máa máa parọ́ ọ̀pọ̀ wá sí omi sí kí ni ká ṣe pẹ̀lú àdínsẹ̀ ó ní fàhádà yóò sábò mi àdínsẹ̀ yìí àtàríbù wọ́tàríbù fàhádà ìwé ní láì nígbà tá a lọ́gbọ́n ní sísò ọlọ́wà àdínsẹ̀ tó bá ní ṣe pẹ̀lú àdínsẹ̀ nǹkan kẹ́kọ̀ọ́ wà á náà ṣẹlẹ̀ tó fi lẹ́nu bọ̀tọ̀ wọn wá ń sọ fún wa pé akíní ah, yìí obìnrin ọba ti báyìí yóò gbà ládàá báyìí àbí nǹkan mẹ́tọ́ ti lẹ́yìn lẹ́sìn lẹ́bàá ti báyìí sè yóò jẹrú yà báyìí irú nù àgbà lọ́dọ̀ ẹ̀mẹ́gbọ́rọ̀ àgbà náà di àtẹ̀rìbíbu wọ̀tẹ̀rìbíbu wọ̀zóhùn wọ̀lú àdá zúùdù ìtọ́jú àárín ilé ayé báyìí orí bá ń sàn ànábì yáyá lọ́jọ́ kan ànábì yáyá lọ́jọ́ kan pẹ̀lú ẹ̀rọ fún pé nínú ìlú bàbá tó ní ìjọ àpò àdìkà àpòlà àtàlù ní ẹ̀sìn ẹ̀hìn lẹ́yìn ìgbà tá a ti mọ̀ pé yóò ní mọ̀mọ̀ sí ìpò ní mọ̀mọ̀ parọ́ ẹ̀dìrí òyìnbí tí wàhálà ti dé ju pé àgbé nǹkan tó wà láwùjọ àgbèsìnú síra pé wọ́n rí pé àti mòdó àti dọ̀ẹ́fù kankan náà ni àti dọ̀ẹ́fù àìlò àti dọ̀ẹ́fù àìgbà àti ìgbà tó ń dọ̀ẹ́fù dáa mí ni mòdó òfin sábà wọn sáà lọ́kàn Ah, àwọn àdínkù àwọn lábájá náà máa ń lọ àdínkù lọ́lọ́ ìlú lọ́lọ́ ìlú kọ́wọ́ rẹ̀ fún wa <laughs> ó ní èdè ìdí àgbà tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ والترهيب والزهد والأعداء òun lè ti rí pé ọwọ́ náà Bukhari ó wálẹ̀ níbi Adam Musa kọ̀ǹtẹ́ sí ìsọ̀rọ̀ Bukhari ó nù ọ̀lá Adam ọ̀lọ́lùpadà débẹ̀ kìí ṣe ọwọ́ wọn wálẹ̀ níbẹ̀ àwọn ìsìláàmù tí wọ́n nílò níbẹ̀ wọ́n lò ní àwọn ti mọ̀ dájọ́ yìí wọ́n mọ̀ láàrin ara àwọn tí wọ́n mọ̀ àwọn ìsìláàmù tí ah, wọ́n dàbí sí lọ èfò ní irú èyí táwọn kó sí ìlú bẹ̀rù náà lò ẹ̀mọ̀ ẹ̀wọ́ bó ti tẹ́kíníkà tó ọ̀sán ìlú ọ̀gbọ̀n ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ni ó ní ní Hmm? tó wọ́n ṣe tíra tó pọ̀ ó ti mú kọ̀míṣọ̀ ilé tó sáwọn tẹ̀sán fún ìyàtọ̀ bẹ́ẹ̀ láti alhalal wal haram wal fadalil wal zuhur wal adab wal intanṣe tó gbá gbàtí ìwọ̀n bá gáàdì yóò ṣe bí ìmí bẹ́ẹ̀ mi ò sí bẹ́ẹ̀ ìtúlẹ̀ ilé ilé àdá fún ẹbá ń fi ilé fún àbí túlẹ̀ ìtúlẹ̀ alẹ́ lọ ń bí ẹbá ń fi àdébùn ọ̀dẹ́ ìwé ìdá mi túlẹ̀ mo lè lọ ń bí ẹbá ń fi afọ́rùn sáà ìwé túlẹ̀ mo lè lọ ń bí sọ̀rọ̀ fún àbí sọ́ọ̀lì tí ń sá fún ẹjù sọ̀rọ̀ ìtúlẹ̀ ẹ̀ tí mo ṣe mo dì máa tó sọ ìsinádùú méjì sẹ́ǹsì lọ́dọ̀ tí wọ́n bá ti fọ́ta ìdìmọ̀ tó ẹ ti mọ̀ kọ́kọ́ dùn mọ́ tó láti dápò yẹn lásán tó ó ó. Ọlọ́run kò kẹ́ wọn. Ìgbàlẹ̀ kan kọ́lọ́ ká kó kà á mọ́ wọn. Àná nù. Ìmọ̀ àdìsọ yàtọ̀ fún kó jẹ́ mẹ́sì. Ọpọlọ tó fírì tó ń tó wà ti sẹ́mátìkì gbà pani. Náà, àwa ni ẹgbẹ́ lẹ́gbàá tó ti tán òní. أفعله الترغيب والترهيب والزهد والأهداف ولا يحتج بحديثه ولا يحتج بحديثه في الحلال والحرام أما الذي àní ṣe ìjáde àní tú àní ní ṣe rí tó fún ònìkan ló bá dágbà wa bí mo nàbí àtúnṣe lọ rẹ̀ tó bá lọ láyọ̀ fẹ́jì yà ní pé ẹni yìí kò tó ònìkan ló dágbà wa kò sì tàfárò káwá sọ pé a ti ṣe rí ìhàlàrọ̀ àmì fi ṣùgbọ́n alẹ́kọ́ ẹwù àtìpínlẹ̀ ní tí ń bọ̀ ẹni yìí bẹ́ẹ̀rí tó ń sọ̀rọ̀ yìí ṣe o òun wà ní sálẹ̀ àwọn olùkọ́rin jẹ because àwọn bàbá tiẹ̀ àwọn olùkọ́rin jù wọn lọ jẹ tó ó ń bí ẹsẹ̀ ẹgbẹ́ fúnájọ ṣe ń bọ̀ wá sòfíà náà sọ́ọ́rí ọba àwọn ọmọ máa ń bí àwọn ọ̀dọ́ àwọn bẹ́ẹ̀ tó fi hàn kà kí n nàbẹ̀ hàtì tó ń gbà wọn lọ́dọ̀ àwọn hàtì bóyá tó ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn àìṣà allah ìmọ̀ láti lè láti kẹjá lóra so that káfílẹ̀ mọ́kún ọ̀la amálì bìlà nínú ìfọ̀rọ̀ ìfọ̀ òun náà kọ́ lálàyé tí ó pọ̀ káka ní next week yóò gbọ́ lọ káfílẹ̀ sàlàyé dáadáa nígbà tá a fi ń gba gland yìí a lè mọ̀ sí وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم نعم Thank you.

iná yẹn gbọ̀ngàn nígbà tí wọ́n tẹ̀sí ìmọ̀lẹ́sẹ̀ hmm. wọ́n rí pé àyèbí hmm, ìṣe ni o hmm. ọjà pé ìmọ̀ bí a sábìlì ló pọ̀ sí bẹ́ẹ̀ àti. ọjà fún ẹ ti ń gé ẹsẹ̀ ẹ ti ń súnmọ́lé ẹsẹ̀ fún ẹ. Yóò dà fún mi. Ṣẹ́rí yóò dà fún mi. Ẹ ṣeun jàre. Ó ní lọ. Ok. Ọ̀rẹ́ báyìí ti ń súnmọ́lé ẹ̀rẹ́ àwẹ́rẹ́ lórí àdíṣì sẹgbẹ́ ni o tẹ́lẹ̀ àdíṣì ẹ̀ka ìyàgbẹ́tàbá ìlú kálukú ti máa ní àlàbà ọ̀nà lọ́wọ́ wíyà àbí mọ́mù náà ló kó jù pẹ̀lú àwọn àdíṣì tí ó wà sọ̀hí níbẹ̀ hmm? but ó dá mú pé ẹ mú wá ní irú kíláàsì ìsìnà ìsẹ̀ka àdẹ́sẹ̀ náà kò sẹ́yìn bá fún un sàáyé alùpàpùlànì àgbàfà adáfẹ́nà malik iná malik làfà ọkọ̀fẹ́ bá eh? so malik wà lọ zuhuri alẹ́ ona òun náà kọ̀rẹ́ zuhuri wà lọ alìbùrùn ọ̀sẹ̀ alìbùrùn ọ̀sẹ̀ lè zẹ́ talabi pẹ̀lú alibu hussein jẹ́ ali bọ́nà ọ̀fẹ́yí bọ́nà ali ó ìfẹ́ oh, ni yìí ti òun jẹ́ ọmọ ọmọ ali àbí ó ìfúnjọ́ ọmọ ọmọ ànábì náà tó pé Fatima náà ló bí so Ali tó jẹ́ tàbí àgbà tàbí ẹlẹ́fẹ̀lẹ́ kẹrin Fatima tó jẹ́ yàwó ẹ̀ ok Fatima tó jẹ́ yàwó ẹ̀ so Ali àti Fatima jọ fi Hassan àti Hussein hmm? Hussein òun wá tó bí ọmọ tí jẹ́ Ali òní Ali sáà ń aliyu ibn al-Husayn wọn fi Zainul Abidin nínú àwọn ọmọ tó ṣẹ́kù náà ọmọ ọ̀sẹ̀ nígbà kankan ọ̀sẹ̀ ni ìfàdí gba àwọn ọmọ rẹ̀ sí ọgbà àṣẹ tó tó alibu ọ̀sẹ̀ ni wọn ni mo ti sọ̀rọ̀ rẹ̀ fún yín rí ẹ̀hìn tí faransa kò kọrin ẹ̀yìn wípé adàlẹ́bí tààrí fọlùbàkàhù wàtàhàtàwù wàlbẹ́tù yàrá ìfòhù wàlẹ̀ ما قال لا قدت إلا في تشهده ولا يكلم إلا حين يبتسم يبدي حياء ويغضر لمهابته ولا يكلم إلا حين يبتسم ibi tó lọ́nà bá kẹ́rí tó ní tìjúlé yóò bó dé àyà án àti wòyàn gan tó lè fún torí tìjú ẹ́ orílẹ̀ ìwòyàn wàyọ̀ gbọ́ ní màhàbá tí ní ìtọ́nà ẹgbẹ́ èèyàn ti jú ọlọ́ọ̀kan wá sí bẹ̀rù rẹ̀ sáwọn èèyàn lọ́kàdé ìgbé padà gan àti ìwòun náà àwọn èèyàn tó máa ń dúdú òkú lè wòun náà dàrẹ́ ní ọ̀bọ̀ ẹgbọ́ yìí àháìbá ìmánì ni ọ̀rọ̀ pé òun fúnra rẹ̀ kì í jú wà lára rẹ̀ yóò gbé àyà wàyọ̀ gbọ́ ní màhàbá pé kí wọ́n bẹ̀rù dàbí ó ti tú afárá yìí ọ̀sẹ̀ náà àfihàn afáàgbà afáà ìrọ̀rẹ́ yìí so òun nísìnyí tó ń bá jẹ́ lẹ́nu àbìdì ta ni sàábé bàbá àti ẹ̀rí sàábé sọ̀fẹ́ yìí sàábé kékeré ní ẹ̀sìn ìmọ̀fẹ́ náà ọ̀nà dé nàbí ni wọ́n rí kọ́ láàrọ̀ sùn lù náà sallallahu alayhi wa sallam tán ó kéré jù mélòó ló dáhùn ó kéré jù ẹ̀yọ̀ kan já ó kéré jù nù ẹgbọ́n mi so hadisnya yẹn lọ́ọ̀ẹ́ ẹgbọ́n mi lọ́ọ̀ẹ́ sọ̀rọ̀ kò sí kẹ̀kẹ́ lẹ́rẹ́ lẹ́yìn kò sí omi lẹ́yìn yíwọ lọ́ọ̀ẹ́ sọ̀rọ̀ làwọn afáàná sọ alàlọ́ náà wíyà àtàǹkà Ibn Rajab al-Hanbali rahimahullah òun ló ti jáàmù al-ulum wal-hikam hmm? ó sì ṣe ṣáàrò fún àbáyé ṣùgbọ́n haditha òun fi mẹ́wàá kún haditha yẹn wà ní jẹ́ fifty so gbàtọ́ níbi ó sàlàyé rẹ̀ bọ̀rẹ́ fún mi ṣùgbọ́n ṣẹ́rù bọ̀rẹ́ ìbúrò ń tàn sàlàyé rẹ̀ wípé kárí nínú sí islamic mọ́lẹ̀ tẹ́kù máa láyà àléyìí a rí tó pọ̀ tó ṣẹ̀rí àti ó pọ̀ tọ̀rọ̀ ẹ́ nǹkan pọ̀ nínú ṣẹ̀rí à ṣùgbọ́n wọ́n lálàá torí rẹ̀ ìmáàmù náà rí bẹ̀rẹ̀ àwọn tó bẹ̀ẹ̀ kan ṣiṣẹ́ lórí wípé àwọn lo àdínlù bàáyé ìfàbà ilẹ̀ àmàlì ó sọ bí kìtàbù làkàlù tó kò tó ṣe lápẹ̀ ìfìfà tù pé ìjìmá pé àwọn lo so lòun fi mú wa síbẹ̀ ẹgbẹ́ ọjà ọmọ ọwà sọ àwọn bí wà ní gbogbo ẹ̀kan wọ́n ṣàwà ìgbòmọ́ bí i hasan gẹ̀ẹ́sì ṣùgbọ́n kí kò sẹ́nì kankan kọ́dẹ̀ ìbí tẹ́lẹ̀ ìsinádù èmi náà wọ́n ìwò ìkátó wá fẹ́ mọ́mọ́ náà rọ̀ ẹ́ ìsinádù tó bá alẹ́ fún olùsẹ́ ìpínlẹ̀ ọ̀sán ọ̀sán ọ̀sán lápá kọ́lẹ̀ tó lè tẹ̀lé rẹ̀ báwa náà ìṣẹ̀lẹ̀ rẹ̀ yìí náà ẹ̀yìn òṣè kò ní ìdíra àkókò tọ̀nà náà rí náà mọ́ ṣùgbọ́n kò lè wá ní gbogbo wa mọ̀ àti ní àdéhì yìí sọ sọ̀rọ̀ ọ̀run ni sọ̀rọ̀ àwẹ̀ ni sọ̀rọ̀ wọ́n kan wẹ́ẹ̀dì rẹ̀ wá yóò pọ̀ bí láti rárá òní ẹ̀hẹ́n ló ń fi sílẹ̀ tó á lè fún ọ̀nà ọ̀sẹ̀ ní ìsọ̀kọ́lá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sọ́nà lọ ipò mi láti lóúnjẹ àmọ́ ní bá kú ọ̀làwọ̀n náà so ẹ̀dá ẹ̀yẹ ká gbé báyìí àbí pẹ̀lú ògbó ọlọ́ọ̀ ní next week àwọn akẹ́lẹ̀ kàfíìsì àlàyé dáadáa سبحانک اللهم وبحمدک اشهد ان لا اله الا انت